I'm Gbadebo Osvaivo and I'm Labour Party candidate for Governor of Lagos State. wọ̀ràn dáadáa o jáde pé ìrìnàfẹ́ tọrọ owó mọ́tò tó o sún ọ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ dákun Ọlọ́run gbẹ́sẹ̀ dákun Ọlọ́run express la wà. Ọlọ́run ó Ọlọ́run ó Ọlọ́run ó ẹni Ọlọ́run bá bùkún bù wá o àmín àmín àmín. àbáyọ nìkan yóò. àmín o àmín o. ẹ̀yin ọmọ ọlọ́dẹ bá bọ̀ rẹ. ọlọ́run ọgbà ọlọ́run ọgbà ọlọ́run ọgbà. bẹ́ẹ̀ ni o. wọ́n dọ́dọ̀. àbáyọ nìkan yóò. wọ́n ní adúó bá gbẹ́gbẹ́ jẹ́ ń bá wa sọ̀rọ̀. Hm? wọ́n ń ṣàdúrà ni. Hm? àdúrà náà ń ṣe. àwọn ni ẹ gbà. ń bọ̀ wọ́n fẹ́ tọ̀ o fẹ́ tọ̀nà sẹ́ irọ́ ìwọ ni ọgbà ọmọ sáfẹ́ níbo ní títọ̀ dákú torí ọlọ́run náà dáa níbo ní títọ̀ níbo ní títọ̀ sẹ́. àníbo ní títọ̀. ẹ ẹ mo yọ títọ̀ tán ṣé tọ́lẹ̀ lẹ wá tọ̀ ní ìtọ̀ lẹ fẹ́ tọ̀ ọ̀rọ̀ ìyẹn sàdúrà sówó kẹ́ẹ̀sì gbà èwo ni ẹ fẹ́ lọ tọ̀ ṣé tọ́lẹ̀ kan ni. owó ti ń fọ ọ sóò tí ì fi sínú rẹ lọ́rùn. owó àbẹ̀ ìfẹ́ kò. àmọ́ kò pọ̀ àmọ́ kò pọ̀ mọ́ra wọn ara àwọn deliver àti ẹ kí ló ṣe ń gbà. ṣebí à ń ṣe ń ṣe à ń ṣàdúrà sí i eh. kó sọwọ́ kan fún ọ lówó kun lálẹ́ owó tí sì fún ọkùnrin yóò jọ lójú. ẹ má fún mi àjọ pín papọ̀ ni ọwọ́ yín ọ̀bọ̀ sí o. wọ́n ti bá wọn wọ́n ti bá wọn ibà gbọ́ tó ní kíkú lọ́kọ́ àrùn lọ. Eh, eh? níbo wá ní kọ́ mọ̀ kó lọ. ọ̀dọ́ yín náà ni. àìwọ́ ah, sì kéré. mi sì kéré bẹ́ẹ̀ bá lọ lásìkò yìí ní ẹ ti ní parí ńlẹ̀. bá a gbé lálọ́nù lálọ́wọ́. má dàpọ̀ mọ́ra o ah, ah, kí ni mo ṣe ọba yìí sáà ń so má dàpọ̀ má dàpọ̀ sọgbọ́n ọlọ́run ọgbà ọlọ́run ọgbà àmì ooo àmì ooo ṣé mo rómi ni mo ti fún ọwọ́ láti rẹ̀ lórí oṣù mi fún. Ayédèrè kọ̀dọ̀ níbo la mọ̀ tá a wà lọ àṣàrèké àṣàrèké. ẹ̀yin àgbààgbà kíyè sára o. àṣàrèké àṣàrèké. kóhun ta òrò má bá a bá yìí ta. àṣàrèké àṣàrèké. lórí bàbá sunkún yẹ ká. àṣàrèké àṣàrèké. ọ̀run yàbọ̀ bẹ́ẹ̀ ṣe àṣàrèké àṣàrèké. kágun kankan kan. àṣàrèké àṣàrèké. i yóò kàn án. wá o mo ní ọkàn rẹ yọkàn mi bẹ́ẹ̀ èyí bá ti dà yọkàn gbogbo ohun tí ó dà la fi ń yangàn kiri kò yẹ ká máa fojú egbò tẹ́lẹ̀. ṣé kò wá sẹ́ni tá lè finú wé mọ́ ìwà bàjẹ́ lòun tá fi yan kàn láàrin ọkùnrin obìnrin ọmọdé àti àgbà ẹ jẹ́ ká kíyè sára o káàbọ̀ blẹ́tì à ṣáájú wájú. yakuke. ṣáájú wa. Hmm. báwo ni. wo mo ti sọ ẹ sọ fọ kó bá ti dé àárín wa ìjọ tó kọ jí yorùbá yorùbá sọ kò sí àkùtè rò fẹ sọ ìsọ àkùtè kó bá ti dé àárín wa ìsọ haúsá wọn kó dé àárín wọn ibẹ tí wọn ti ń tàrìkì ẹ là máa sọ haúsá níbẹ̀ àwárí yorùbá ń bá àbí ègbọ èsì ń sakí bọ ìgbọ wa olódò lẹ́yìn méjèèjì ìtumọ̀ ẹni pé ṣe wà pa ṣé mo bá yín láyọ̀ àtàlàáfíà ìtumọ̀ nìyẹn ìtumọ̀ àkúté nìyẹn. àkúté àwa pa. àlàáfíà ara wa eh, eh, jàre. òun ní eh. ipò. ọ̀pọ̀ ó ti jẹ́ torí ọ̀rọ̀ olóòrùn. wà láìka rẹ̀ wà ní ìtajà òòrùn fún yìí tán kó láṣù. Hmm bàbá tó sì ti sùn báyìí oh. kò sẹ́ni kankan tí ó fọwọ́ kàn mọ́ ọdún nìkan ló wà ní ìsájì rẹ̀ mm. àbí ìyọ ẹ̀wọ́n mm. mm. náà wọlé lọ wọlé lọ. jẹ́ kí n wẹ̀ kí n bọ́ sí sáà. ó ṣe kókó járe. ẹ dúró bí mo ṣe wọlé mo ń gbóòórùn kankan ó jọ bí ẹ̀wà olóyin ẹ̀wà gan-an. ẹ̀wà ìgbóòórùn jí lẹ́rẹ̀ wà ẹ̀wà gan-an jí bò kì í ṣẹ̀wà ní òun olórí kórì ló so. má sọ̀rọ̀ tún jí sọ̀rọ̀. èwo ni má sọ̀rọ̀ má sọ̀rọ̀ torí pé mọ mú mọ́ra látẹ̀kan tí mo ti wọlé ní so burúkú tó ọlọ́run ló mọ nǹkan tó jẹ gbogbo inú ilé kàn wọ́n ní kàn wọ́n rà wọ́n pọ̀ kí ni oníṣòwò. Ah, iṣu ẹ dùn gan o. ah o máa ṣe járe. iṣu rẹ dùn àbí iṣu rẹ kan. Ah, ó dùn ọkàn o. ó dùn o ọdún gbòòrùn dáadáa rẹ yẹn ìwọ lọ bọ a. Ah, kò sí wàhálà sátírà láti lọ fọnú nù. ìyẹn pọ̀ ọ̀pọ̀ o pẹ̀lẹ́ òórùn kódà kí ṣe èso òórùn tó ti jẹ pé ìyẹn lè mọ òórùn gidi ńlá òórùn ńlá yín bá kan. iṣó ni iṣó lẹ̀ ń jẹ. iṣó hàn. ó dà bẹ́ẹ̀ ni bọ̀ kí ló tó pé yín gáìsì ẹ dájú gan. ìwà wà wà. ẹ dájú gan nǹkan tẹ́ ẹ sí last week nìyẹn ẹ ṣe spagi ẹ gbọ́ pé mò ń bọ̀ ẹ wá gbé pamọ́ kò yẹ kó máa rí báyẹn náà bóònù ṣe rí kò sẹ́ni tó mọ̀ ọ́ la o ẹ kàn ń wò ní báyẹn ni o kò sẹ́ni tó mọ̀ la o. ẹ fi fújọ lẹ. kí n fi fújọ lẹ. tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ mo lẹ́ni rí nǹkan ẹ̀ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ẹ ò rí ọ̀rìn tó ti sọ mí nǹkan. wo ìwọ ló fẹ́ jálẹ̀ kò wọ́n lórí. èmi ni jàre à àṣọ ọlọ́run mọ ohun tó ń ṣe àṣẹ ohun gbogbo yẹ ọlọ́run ìdí tó fi fún àwọn mìíràn tí kò sí fún àwọn mìíràn. tó gírídì tó bíi bí tó yiri òpè rárá bí ti wù ọmọ nítorí ọ̀pá lánàá ṣé o ti náà tán ni mo bèèrè lọ́ọ̀rẹ́ ṣé o ti náà tán ni tí o sọ pé o tún fẹ́ lọ domi lónìí báyìí pé ọ̀fẹ́ lọ bòmí èmi ọ̀lọ́ tí bẹ́ẹ̀ ló lé mi mi ẹ̀ lọ. ẹ ná kiri tán ẹ ti sọ fún mi ẹ sọ fún lánàá pé àbí kẹ́yìn fẹ́ wá kí mi. àbí kẹ́yìn ẹ wúlọ́ wá kí ọ. táwa lélẹ̀. lélẹ̀ gẹ́fẹ̀ mi ni. gẹ́fẹ̀ ni lélẹ̀. gẹ́fẹ̀ mi ni. kí ni màá ṣe ẹ̀sìn yín náà dẹ̀ mọ́ sí báyìí náà. ẹ jẹ́ fọlọ́jú ẹ tó fẹ́ máa dọ́rọ̀ kọ́ náà ṣé mo pé irú tẹ́tẹ́tẹ́ tó bá yẹ pé tòótọ́ ni nǹkan tẹ́ ń sọ yín nísìn ẹ̀wọ̀n bí ogún ọdún wọn fún yín ni ẹ fẹ́ lọ bí dẹ́nìkan lọ́njọ́ nítorí yọ ni. tí bá fún yín gbàjú ẹ ya wèrè ni ṣọlẹ burúkú ni ṣé mi ni child abuse. child abuse ni ẹ. mi ò ń ṣe ẹgbẹ́ ìyáláyà yín ah, ah, ṣé ẹ fẹ́ gbẹ́rù ẹlẹ́rù. ẹ ah, gbọ́kàn tó sọ ni wọ́n lémi ni girlfriend àwọn. ẹ dákun ẹ ń gorí eléyìí. Hmm. mo ń bẹ̀rẹ̀ rẹ̀ ni. ẹ wò mí dáadáa ẹ wò mí dáadáa. bí dáa rẹ̀ hàn tó kọ́rọ̀. ẹ níwájú. ẹ wọ ní ọkọ ni abẹ́bẹ́ jẹ́ ń bẹ̀. Eh, eh, láti tí eh, yóò fẹ́ ta. mi ò fẹ́ gbogbo tó má lọ bẹ̀ jà ní ọjọ́ mi kẹ́hìn. ìṣèyẹsẹ́ ránkó ṣé wọ́n sọ wọ́n pé náà kí mo fẹ́ ni sọ ya wèrè ní ìwọ ọmọ yìí orí ẹ̀ bù lọ́rùn ẹ̀. ó dáa tó lóhùn ẹ má bínú ẹ má bínú ẹ jájáde ẹ ó ní àjọ kan tí mo mọ dá èmi sì ní í da nǹkan tí ì pé. ẹ gbà mí mo dáràn mo dáràn ẹni tí ń fafọ́jú rí ń dájọ́ afọ́jú gangan tí ń fa ni ọ̀rọ̀ àdọ́já mo sáàsọ náà oníbò òun ti jẹ́ ó ti yẹ kí n kó òrùlù kan náà kí n jù báyìí lọ àti gbogbo òun fi ń dájọ́. irọ́ ìwọ̀nba tó ń kàn mí mo fi ń dájọ́ yín jàjẹ́ tán bí tẹ̀yìn ni. Ah! Ah! èmi mọ̀ jàjẹ́ tán àbí. sọ́kọ̀ mi láì sọ̀rọ̀ sí. irọ́ àpótí bíi ìnáwó sí i kó sípẹ́ ń jàjẹ́ tán. ọ̀dà kò sí wàhálà bọ́ bá fẹ́ lọ òde lórí pé kan náà máa fámìlì bàbá rẹ̀ ẹ̀ ẹ má bínú hmm? ìyá wa ẹni ò kì í ṣe ìyá wa sí sílẹ̀ mi ẹ ọ da sisi èkó ẹ dàpọ̀ ẹ bá ń bẹ̀ wọ́n torí ọlọ́run ẹ bá ń bẹ̀ wọ́n. máa bẹ̀ wọ́n bẹ̀ wọ́n lọ́bi kọ́kọ́. ẹ wò ẹ wò ẹ wò ọ̀dà tá a bá ti ṣe tán ní alẹ́ yìí nìsín owó tí ọba kàn mí ẹ pín méjì owó tí ọba pín gan tí ọba kàn mí ẹ dá sí méjì kẹ fún mi. owó tá a bá pa kí n dá méjì. kí n dá sí méjì. ẹ bá mi wò lórí búburú méjì la dá sí o ọlọ́kù sẹ́rẹ̀ o eh, ah. àwọn tó ga gan tó ní bàtà lè kọ́lá wọn ní tíyà ìbí o. sórí rẹ dàrú ni. àkọ́ pọ̀ ni. ètò ètò ìjẹ́ mi ò kú o. Eh, ah. èmi náà mọ̀ kó ń jẹ yín bí iwájú bí ẹ̀yìn. Ah, tó bá wọ̀ ní ìwọ máa jẹ o. padà tẹ̀sẹ̀ fẹ́ bọ́ bàlẹ̀ náà. ǹjẹ́ ǹjẹ́ yóò ṣe iná ìkójú ó yára sọ fún mi mi mi bàbá láti mi orin delicious yẹn very very delicious. kánú ìsìlẹ̀ ìdúntàgbọ̀ ọ̀rọ̀ rẹ̀ mo ti jí. mo jí bóúnjẹ ni wa. bẹ́ẹ̀ni no wonder mo ń lálàá pé mò ń jẹun lójú oorun ayé ni yẹn. iṣẹ́ ayé ni o mo bá ti dára fún ìjà lóṣooṣù. iṣẹ́ ayé ni o. wọ́n fẹ́ mú ọ láti. dọ̀dọ̀dọ̀dọ̀ dọ̀ wọ́n sùn mí jẹ́ kó má gbé wa lájẹ ní ayé rẹ tí n sọ fún ọ sùn yẹn rí ni yẹn sì sọ fún bóyá o máa ń náwó wá gbé o jẹ o jẹ tọ̀dọ̀ rẹ o wà ní kìsìnì ìfẹ́ mi tọ́ mo ti gbé tọ̀dọ̀ rẹ lẹ. ẹ̀yin guys yẹ ti yé ẹ ẹ ṣe ń ṣe nọ́mà ní báyìí ẹ ti ṣe nọ́mà sí i. Ah, wo ẹni bá ṣe nọ́mà ó lè ra mọ̀ sí i. mo jí bóúnjẹ. bẹ́ẹ̀ni ajíbóúnjẹ ló wà ló máa ń yé mi. kí ló ń ṣẹlẹ̀. kí ló dé. oyin guys kí ló tẹ̀ ń wúwà báyìí. ìgbà tẹ́ ẹ dáná oúnjẹ ẹ bú oúnjẹ yìí méjèèjì ẹ wá fìsàlẹ̀ pọ́ọ̀tì lẹ̀ fún mi. ìyẹn kó dà padà mi láìkì rẹ̀ mi láìkì rẹ̀ tùjú lórí lórí ohun ò dálé náà wọ́n rè dáadé lórí ohun ìṣẹ̀lẹ̀ yìí náà ṣe oúnjẹ jọ wojú mi dáadáa look into my eyes and tell me what you see jọ náà ṣe oúnjẹ àṣoúnjẹ kalẹ̀ òṣọ́fọ́ ẹ̀ẹ́ kọ́ ti ń pè òṣọ́fọ́ éèdà jọ o ti rí ẹni gẹ́gẹ́ bí ti kà nínú ilé káàtó oúnjẹ jọ torí ọlọ́run o wọ́n sọ ẹran ọmọ kíkọ̀ kan pàkọ́ ikọ̀ pàjẹ́ kan jọ o jọ o tó yí ìwọ rẹ o tó ní lérun sí. nǹkan tẹ́ ń ṣe yóò dáa o kò dáa o. ẹ má parọ́ mọ́ lójú mi lẹ́nu pé àwọn ọmọ wọn ṣe dákùnrin náà ṣé o rántí pé fúnra ara wa la gbọ́n bàtà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé ọ̀dà jáde máa lọ iṣẹ́ sọ́mi ìlú o jáde lọ máa lọ sí iṣẹ́ sọ́mi ìlú o ṣé àwa tíṣẹ́ wa wá gbé iṣẹ́ onípákó tà ń lọ sọ́ọ̀mẹ̀lì dákun ṣé àwa aláwọ̀ máa wá fowó wa ṣiṣẹ́ àmọ́ wá sí ó sì gbẹnu ló sì máa jẹ́. ó gbàjà tó ní òòtú ní ìsàlẹ̀ pọ́tì àwọn lè wá níta ẹ̀ Joshua kíyàwó ẹ̀ sí ìsàlẹ̀ pọ́tì tó máa jẹ mo wà rí ìsàlẹ̀ pọ́tì ó sọ fún ọ ó lè jẹ ẹni rètí pẹ́ níṣẹ́ gan rètí sọ fún ṣọ́ọ̀tì ti là nínú bá dé bá dé nínú bá ṣe kiri rò má jẹ ọwọ́ ọ̀làṣùọ́ o nínú bá ti jẹ ló bá kúndàkùn ẹran bá kó o. ẹ̀jẹ̀ bá ní mi kọ́ sí ẹ múra ẹ máa ṣe ètò ìdásí. bàbá fẹ́ lọ bá lọ gbé wọlé padà sí tó gbé. gbé wọlé. ó ayọ̀ tó fẹ́ bọ̀ jẹun gangan lórí sàmbá yìí wọlé gbé wọlé pẹ̀lú rẹ̀ mi. gbé mi wíwá gbé wọlé. náì náì kó gbó wọlé. ẹni ká ah. fà sókè tó yí dóborí torí náà ọmọ rẹ̀ ń bọ́ àwọn ọmọdé yìí mẹ́nu máa fún láyà jẹ́ gbogbo láyà jọ bá nù ún. ṣá wa wa rè wọn àjẹ sáré olórí tó bá ti dọ́ mi lójú ẹ̀ fún dáyà yìí náà rè gbére ti kún fún gbẹrẹ gbẹrẹ gan. <laughs> àmín àmín àmín àmín ooo ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà àmín. gbọ́dọ̀gbọ́dọ̀ ayé ìdìbò yóò. àmín o àmín o. náà lọ́wọ́ ẹ̀bùn wá. ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà àmín o ẹ̀ ní mọ̀sí. ẹ̀ ní bọ́. Şarkı, şarkı. Ya gari. Fifteen naira, hundred naira. Fifteen naira, hundred naira. Me. Ko bara o ne? Ni three hundred naira. Dan bro, ba sege. Bara o. Aşağı reke, Ashareke, Ashareke. Jagari. Yeah. Give me this one. How many? Oh, this one, this one, and this. And take this one with this. Looking for? Yes. 200. 150. This is 150. 200. Sell them for me now. 200 albarika. So, oh, yeah, bring am. Duka. Mẹ́ta kó ṣì mú mẹ́ta lẹ̀. Three one fifty. Ẹ eh, three. Àwọn pípì tí wàá ya wèrè gan-an. Ó yá kó ṣì dànù kó gé nǹkan tó ní kẹ́ kó kó fún un lọ. o torí òun wò mí àti kàbọ̀ ẹ lójú olóṣì yàwó mi ò ya rere ni ah, lórí nǹkan tí mo fẹ́ rà ó ń ranjú mọ́ mi kí ló ṣẹlẹ̀ èmo wa ni one thousand wà tó tẹ́. kábíyèsí ṣàánú mi. bóyá o ò bóyá. kó ṣàtì. kábíyèsí ṣàánú rẹ̀ ìwọ lọ́jọ́ ìṣòro. ìfọ̀dọ̀ bí ọwọ́ wá sí èkó ní bẹ́ẹ̀ yẹn sìn. ìbọn ni wọ́n gbé ayé mi gbà ó. pẹ̀lú gbogbo ìdojúkọ yìí tí mò ń dojúkọ. ẹ tànú wá nítorí ọlọ́run ẹ máa lọ rí ẹ máa bọ̀ rẹ ọlọ́run wọn gbà á ẹnì tasọ kàmọ́lẹ̀. ìkànnì tasọ yín mọ́lẹ̀ o. apá yóò rìn ká yín o. àmì o. alẹ́ yẹn ọmọ lọ́dọ̀ mọ́ pọ̀rẹ́. àmì ọlọ́run. nǹkan ò ní ṣe yín. àmì àmì. ojú ló bá ẹsẹ̀ ọ̀fọ̀. kọ̀fọ́ o ẹsẹ̀ ọ̀rọ̀. ojú ni òhìn ẹsẹ̀ rí. ẹsẹ̀ rí náà o. alẹ́ yẹn ọmọ lọ́dọ̀ mọ́ pọ̀rẹ́. àmì o. ẹnì tasọ kàmọ́lẹ̀. àmì ọlọ́run o. tímọ́tímọ́ làwọn àmì ọlọ́run o. àgbàlagbà ọgbà. wọ́n fún alówó kan. ẹ wọ́n fún alówó. èló ni. àpò kan ni o àpò kan àmọ́ bẹ̀rù ọlọ́run wọ ọmọ yìí ẹ tó kọjá lè sí ó lo pẹfún tí mo gbóòórùn ààrẹ tí ń jáfi kẹfíkan. èlé ló ń ta pẹfún sábò. o ti máa bẹ̀rù ọlọ́run wọ ọmọ yìí ọmọ bẹ̀rù ọlọ́run. ẹ má wọkọ ẹ má wọkọ o. tàlẹ́fọ̀nà ni tàlẹ́fọ̀nà ni ẹni ọlọ́run bá lùkọ́ mu wa ẹ máa darí àbàbọ̀ rẹ. àmín ẹ ti sẹ́tọ̀ pàbọ́dẹ̀. ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà ọlọ́run wọ́n gbà. ojúlówó ẹ̀dọ̀ ọ̀ọ́ a máa yóò ní káyó. ojú òní ti yọ ọyún ní dàrú ayé yóò ní ìbàjẹ́. ẹkún wa ń torí ọlọ́run. ẹkún wa ń torí ọlọ́run o. àdámọ́ lọ rí bọ̀ rẹ ọwọ́ yóò ní kẹ́yìn àbáyọ rẹ̀ dájọ́. àmín àmín àmín. ojú ló máa jà ọ̀bọ̀. ọlọ́run wọ́n là ọlọ́run wọ́n là ọlọ́run wọ́n là. alẹ́ mọ lọ alẹ́ mọ bọ̀ rẹ. ọwọ́ ayé òní tẹ̀ yín. àbáyọ rẹ̀ káyé sá. ẹ ní sílẹ̀ ẹ̀ ní bá. ojú òní tì láyọ̀. kẹ́ńtọ́lọ́ ń gbọ́nù kó kù wá. ẹ fún wa nítorí ọlọ́run o. ẹ̀yẹ́ mọ lọ alẹ́ mọ bọ̀ rẹ. àmín àmín kátó kàbọ́dẹ̀. apá yóò ní káyó. àmín àmín àmín. ẹni tásọ kàbọ́dẹ̀. ọlọ́run wọn gbà ọlọ́run èmi náà gbọ́ o. fúláàdì ẹ̀ yọ̀ọ́ o. ṣé wòye kúndọ́dọ̀ tí a ní. bàbá yà kó náà ti ń bọ̀ kíni. èmi mọ̀ pé fried rice ni mo ti ń wọ òun rẹ̀. ìdẹ́mi wọ yìí eku ń dúdú o eku ń fún àtàrọ. wọ́n gbé fún àtàrọ. alẹ́ mi ò dé yà lọ kàtí kàlọ́ wà láti. mi ò dé o mi ò dé o. ìjọba àti òtútù náà kàtó máa kàtó máa jẹjẹ àwọn ọmọ ìjẹ tó wù wá. ọlọ́dọ̀ bá dé o.

ẹ o sì ń kọ́ mọ́mọ́ lọ bọ̀ rí ibi ta fírì ni ah, ó yẹ kó o sọ fún mi pé fírì ni bíi kí ni wọ́n ṣe ọ́ báyìí o sì ń kọ́ lọ́mọ́ lọ rí wọ́n mọ̀ bọ̀ rí bó débi ń ta mí ní kí ni wọ́n mọ̀ lọ rí wọ́n mọ̀ bọ̀ rí kí lọ́kàn mi pẹ̀lú ìyọ̀nà àsìkò yìí. ṣé alámọ̀lá. ṣe bẹ́ẹ̀ sì jókòó náà. ẹ̀ ṣókò ẹ̀ kí n ti jókòó látòun náà. èsì kí wọ́n gbọ́ ẹjọ́ wà bọ̀ mí náà. ṣé mo ti tẹ̀lé abẹ́ wà ní. mo ẹ̀ débẹ̀. wọ́n ti sọ fún mi. ẹ̀ náà ẹ̀ ẹ̀ kúkà lè fi. ẹ má ní ta o. ẹ ẹ lẹ́mbẹ̀ o. ẹ jọjá rẹ sáájú wa ẹ fún mi ní àmọ̀là méjì ẹ wá jẹ́ kó kún fi kún fi kọ́ pọ̀ mẹ́ gan-an àti tinú ẹran. ẹ̀wọ̀ àmàlà méjì bá yẹ sọ. tinú ẹran kọ́kọ́ o ẹ wá fòkun fèsì tẹ bá níbi etí etí ẹran àti mú. ṣé wọ́n gbó jẹ́sọ́ jẹ ni. ó gbé tí ń dé náà. ó yẹ kó sọ tẹ̀lé àfọ̀n. èso lọ́wọ́ bẹ́ẹ̀ nìyí. lókè ó dáa màá ń bí o. ẹ fóònù làmọ́là kankan fi pamọ́ kan sí fún. lọ́kùnrin kìnnì. pamọ́ kan ẹ̀yin sì yẹ̀kún fẹ́kẹ́ sọ. àti délé yóò nira lé mi. kí lọ́mọ ṣe báyìí gàdá kí lọ́mọ ṣe báyìí torí pé ọkàn mú yàn kí ọkàn sáà máa lo báyọ́rọ́sì lórí èèyàn sá. ọkàn mú yàn kí ọkàn mú yàn kí ṣé tó bá mú yàn kí ọlọ́kọ̀ tí wà ìwọ yóò jẹ wọ́n lò. ọlọ́kọ̀ tó ń dábàá láṣẹ ti ń wà wá ọlọ́kùn ń jọ wà wá pa. ó jọ ń dà. ẹ sùúrù wọn bá tọ bẹ́ẹ̀. o ti gbọ́. ẹ sọ fún jẹni. tọ́tọ́ o ní à ń pè wá o ah wá wá wá wá ògúnfe kọ́ yìí. kí wá ni. pọ̀nmọ́ lè pọ̀nmọ́ lọ́ka yìí. iṣẹ́ ògúnfe ò kí ń láwọ ni. rárá dàjàre gbẹgbẹgbẹ kí kó wájú mi dàjàre. àwọn ògúnfe ni. no ògúnfe ni kí a mú wá fún mi ọdún ògúnfe mọ. no ẹ tó dún ògúnfe mọ. mo dún ògúnfe mọ ẹ má fún mi nípa mọ. ọmọ wa ọba mọ̀ kófí náà mọ́ká méjì kó ti wá fi ẹ̀fọ́ sí dákun. èwo ni rádàdà ò sí mi wà ní dáhùn tí mò ń jẹmọ ni. Ah, ah, ìbáṣà káǹtì lálẹ́. ẹ bẹ́ẹ̀ kò fẹ́ wá fún mi. ǹjẹ́ bá fi gbogbo tẹ kó lóo fi kọ́lé tẹ fi jẹun tán ọlọmọjọ tó lórí okò yẹn ni mọtò lábà wọn. ọlá kò sọ tẹ́lẹ̀. ọlá bàbá rẹ oṣù àwọn lọra bàbá rẹ ọlá rẹ ògùn fẹ dà. ìrìnà yín sọ gbogbo sọ o. ògùn lẹkọọ. ó kọ àmàlà tèmi dà. àmàlà tèmi dà. àmàlà yín lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ yín o. ẹ máa darú ẹ láàmú ẹ ẹ ẹ tálọ́mọlẹ̀ tí ọ̀mọ̀lá kéèyàn mọ̀ jẹ́njẹ́ tó bá wù lónìí. ẹ jẹ́ kẹ́ yó. Hmm, ògùn fèrè bọ́dún ògùn fèrè mọ̀ ní bá fọ́kọ̀ ògùn fèrè. ọdún ògùn fèrè mọ̀ ah ta ló tún lọ wọ eléyìí ilẹ̀ bẹ́sẹ̀. ọwọ́ kan dàmí láàmú bí. owó ní dàmí láàmú láàmú tí kò la wàhálà yìí. ah nígbà tí ìsọwọ́ ọlọ́run. ìsásọ lè yọ jẹun ní sẹ́yìn bẹ́rẹ̀ jẹun ní. Eh, jẹ́bẹ̀ gbogbo jẹ gbèrè oúnjẹ tó fẹ́ gbà la. Eh, ẹ mo ti mọ yẹn ti mẹ́rin sẹ́yìn bẹ́ẹ̀ jọ kò fẹ́ mẹ́rin. bẹ́ẹ̀rẹ̀ tiẹ̀ lọ́tọ̀ ntẹ́bi ọjà mo gbà yìí. ẹ jẹ mẹ́rin pọ̀. kí yẹ. bóyá dọ́sí ti owó kọ́. Ah, olórí ikú lọ́mọ yìí. ẹnìkan ló dáyé fún mi. ajá ajá mi ti ra dìgbò lójú mi ì rí mi ì rí ègún fẹ́ mọ́. awakọ̀ tèmi kò rè kò rè rò gidi gbé mọ́. ẹ wá ètò lẹ́kùn mi. ètò lánìí. bàbá wà. ẹ ti dẹ́ ẹ bó ẹ ti jẹ tán. ẹ bá ti ná o kó máa yé mi mọ́ o ee e. máa yé mi mọ́ o ee ayé dorí kodò ó dorí kodò ayé dorí kodò ìwà ìbàjẹ́ gbàyé kan ayé dorí kodò ó dorí kodò ayé dorí kodò níbo la mọ̀ ń ta wá. àmín àmì ọlọ́run o. àmì ṣe wọ̀dọ̀ wa. àwọn àlámà wa wo gbogbo ẹ̀ bí ọba sójú gbogbo ẹ̀ yóò wọ ọ̀dọ̀ tó ń gbẹ mí báyìí ọ̀dọ̀ tó ń gbẹ mí báyìí. ẹ wọ ẹja ṣe ya kowó díẹ̀ náà láti padà fẹ́ mọ́. wá òkun ní láyé fẹ́tọ̀ ṣe dáadé bá wà nǹkan dáadé. ń bá ẹ ra fi ọ̀tà sí bá rí. mo ń rọ̀dà mo ń rọ̀dà. ibìkan ló máa kọ́gùn sí yókùn ọ̀rọ̀ mo sọ náà ojú mi ò lè tàn mí jẹ àwọn náà ni ó ga o níbi tẹ́ni tí ó nójú tó nápá tó ti ń ṣiṣẹ́ déédéé kò rí nǹkan táwọn eléyìí ń jẹ kò rí bọ̀kọ̀tọ̀ jẹ débi tó máa ja bọ́ọ̀dì àbí máa yín fóògùn tọrọ bára ni gbèmí tó bá kọjú sí ọ̀tá o tó bá kù wọ nìkan kó tọ́ra rẹ pa o. tẹ́gbọ́n mi bá ti fàyẹ̀wò èmi náà lè fẹ̀yìn wọ́n náà ah, kó ṣàti wọlé ọmọ èmi náà máa jára mi o. ìwà bàjẹ́ dòun tá a fi yan gàn láàrin ọkùnrin obìnrin ọmọdé àti àgbà ẹ jẹ́ ká kíyè sára o torí ohun tá a bá ṣayé yìí. ní ìdí ẹ̀sìpẹ́ṣẹ́ kankan lọ́wọ́ kò tó ẹ̀ I don't need it mi ò need anything lọ́wọ́ ẹ̀ báwo ni mo ṣe rò ó àní báwo ni kí ni nǹkan tó fẹ́ sọ fún mi just tell me kí ló fẹ́ explain mi gbọ́ ok ok yẹ mo ń gbọ́ mo ń gbọ́. lókè tí wọn kò mi ò bẹ́ẹ̀ san ọkọ lórí ẹ̀ owó tó fẹ́ gbà lọ́nà ò ti gbà mi ò sanwó ọmọgọ̀mọ ló ń jẹ́ bẹ́ẹ̀ wà á pé bàtí mo dé báyìí sìn ohun tí mo bèrè lọ́wọ́ ẹ̀ ni pé èdò ni owó tí mo jẹ́ ó dẹ̀ dárúkọ ẹ̀wọ̀n ni mo kólé ẹ lọ́wọ́ yẹn mo dẹ̀ ń sọ fún ẹ má jẹ́ kí n tún dẹ́ bíbá ẹ mọ́ tí bá rí tí bá bá ẹni sáàtì you will find yourself in a rancor ìgbà yẹn ló máa mọ̀ pé <laughs> oh, mo rò pé ó yá wèrè irun mú lọ́wọ́ kò pàtó àbọ̀mọ̀ṣá

kàn yọ jẹ alẹ́ ọlọ́tì rìndì mo sáré pé mo ṣe páàkì rẹ̀ owó wúrọ̀ rẹ̀ owó ńlá yẹn jù kí ló fi jáde ayé yanjú ẹ̀ ní kándù mọ̀rẹ́ kátó lu yàrá ta. Oya! Kí ni màá sọ ma ìbáyìí náà? Kí ni màá sọ ma ìbáyìí náà? Ìwọ lẹ́bí òfò náà èmi náà ti gbé owó tèmi. ó ti gbà á. mo ní wá tú kọ̀rọ̀ ni torí ah. àwọn akíláwí. tètè tú tètè tú ọlọ́run bá àgbáríkà. ẹni ọlọ́run bá ń sọ òun náà gbọ́dọ̀ sọ́ra kí ni wọ́n fún ọ owó ni ó jẹ́ o. a ah, owó ni o. ẹ èló ni ẹ kì í ẹ jẹ́ wá lónìí. ọpẹ́ ni fọlọ. wow this is one thousand four. Ah, olówó gbà. mo ń bọ̀. ọlọ́run bá àgbáríkà sí. dọ́là pé dọ́là lélẹ̀. ló le kókó kó yìí. wọ́n hmm. máa ń fọ́n wọ́n ah. mọ̀ pé òsínà nàìjà ó rí ohun tọ̀tọ̀ bá délé. ṣebí kánú abẹ́là nìkan àbí. mo ah. ń bọ̀ o. ẹgbẹ́ ìmọ̀lẹ̀ lọ́wọ́ àná tó bí ẹni ẹgbẹ́ Awólọ́wọ̀ lọ́dún fún ọ ní kánú ẹgbẹ́ Awólọ́wọ̀ lọ́wọ́ àná. ó dáràn ó fi àbàtà. Ah, wọ́n fẹ́ kó òbí kúkọ́ ọba àrùn dànù. sórí eh. ìwòwò fara rẹ balẹ̀ ní o báwa ṣe máa gbà ń bí inú wo nítorí mi ó sì lálọ́ bàgì báyìí ọwọ́ ọ̀dì mẹ́rin lọ́ọ́ bà mẹ́. àní a máa fún alápàá dì í àwọn ọmọ alákàádì tẹ gbà ẹ lọ́mọ fi ṣe nǹkan jẹ́ ńlé. ó ti di máríkì. mọ mú lọ lé tètè tán. bàbá ẹ wo ẹ dákun mi ìdágbére ńlé. ṣé tí ọ̀fẹ́ ta. wo ṣé máa ń gbàgbọ́ pé kéèyàn máa sọ orí ibu kó lé bí ń bára o pàṣẹ mọ́ ń ta kó sì ti mọ́ra kó lọ lé. mọ́jọ́ kàmílà wà. ọ̀fẹ́ kò sí lápò wà á ti máa gbọ́ na ńgbọ́gbọ́ nsọsọ na nsọsọ aláyọ̀ singa ló ń pèdè na ìdíròkó. dákun ló níbo ló ti lówó tó fi ra gbogbo nǹkan tó tó wáyé. ó pọ́n yìí. má jáde béèrè ọ̀rọ̀ kọ̀ọ̀kan rẹ̀ yìí. o ràfúnlági òun rẹ̀ ní sọ́ọ̀mì níbo la ti fẹ́ rówó jẹun. sọ̀rọ̀ oúnjẹ ara àfẹsẹ̀ rẹ̀ láti sọ́ọ̀mẹ̀lì dé ìdìrò kó bọ́ stop yẹrù sọ́dọ̀ ajẹrunkun àwọn ọlọ́kadà rà dá dúró wọ́n ṣe rí ẹni ọdún mọ́sán fẹ́ bí n pa ni wọ́n dúró rẹ ní. sọ àbí àṣìlẹ̀wọ̀. ẹ ṣílẹ̀wọ̀. mo lè wá náà nìkan tí mò ń wò nù láì ṣe pé a lọ sí àwọn ọ̀tẹ̀dọ́lá àbí àwọn olówó kan la wà ní. Ah, ah, ah, yóò dàbí díje kọ́pìlẹ̀ jẹun níwájú mi ṣá. ṣé wàá jẹ bẹ́ẹ̀ ni tó dárì. káàrí ẹ̀ láìgì bírẹ́dà tẹ̀yìn. káàrí ẹ̀rẹ̀ o àwa jẹ o. ẹ̀yin tó bá yín lẹ́sọ̀gùn ó bà. ẹ̀yin sì kú nínú pọ́ọ̀tì. ẹ̀yin sì kú. ẹ̀yin wà. o sì kú àbò sì kú. méjèèjì. ee kí n lò. Túnjí n má ti yàtọ̀ nígbẹ́. àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ni níbo ló ti rówó tó fi ra dúró nǹkan yìí àbó lọ sọ ògùn owó ni. àbíṣẹ́ eléyìí ṣé ọrọ̀ ajé gbogbo ajẹ nìkan àbí tí ń lórí wa ni kó má jẹ́ pé ńgbà tá a sínú ilé àbó ti kíni. ẹ máa ṣe alápapọ̀ slash máa wà wọ́n máa slash rẹ̀ aláìwé gbóná. ó tún gbóná. kó ní òun tí náà sọ gọrígán wọ́n ti clever tí. Ah, ṣé o máa mú jù sí. fọkọ rẹ̀ máa ní má sọ jáde. o. àṣé ohun gbogbo yẹ ọlọ́run ìdí tó fi fún àwọn mìíràn tí kò sì fún àwọn mìíràn. ó fọ́nkù ó fọ́nkù ọkọ tó ṣàṣe ọ̀rẹ́ fúlàní kan ẹ ẹ ọgbọ́n ọmọ apá méjì ọmọ apá mẹ́ta ṣé mo ṣe é jù mí lọ ni àmọ́ jáìsì kan ẹ ọmọ abẹ́ ẹ máa bá ẹ máa ṣe gàlagàlaga ó tó bá jẹ́jẹ́ fún mi ni àwọn wà kẹ́fù òun lè bójú ẹ jẹ́ o tó kàn ṣe bí wèrè ó máa tábà kásìlẹ̀ sí i iṣẹ́ wa tán nìyẹn náà ah, ah wàá fún yín kan. ọ̀sán náà wọ́n sọ pé wèrè yóò fọ́ lójú àbí mọ̀ lè yóò ṣe fọ́ lójú tí ọmọ sọ èdè sakí lẹ́nu tí ọmọ tọrọ bára ọfẹ́ mọ̀ jù wá lọ ni títí ẹ bẹ ta ni ayé bẹ jẹ ni ọlọ́dún kù ni ọ ni ọfẹ́ pàṣẹ yẹn bá lọ ni kí ni iṣẹ́ náà. sọ́fì jẹ́ ọyọ kó pàṣẹ yẹn fún wa ni. olórí burúkú ni alámọ̀jù ni calm down wàá wọ́n máa change. mo ti mọ̀ ṣe gbogbo information tá a fún ẹ àjùpá sílẹ̀ o kò bẹ̀ sí kò bẹ̀ sí kò lè pass bó ṣe wù ẹ́. tọ́ba ká àmì ẹ̀sìn wọn ayé wa bàjẹ́ nìyẹn. ó lọ sí i. ngbọ́dọ̀ dé náà ṣé bá bá ṣe ṣe gbà tó dé lélẹ̀. èmi wò pé kí n fi ṣe é ní ẹni yàrá lògùn gbè. yàrá lògùn gbè yà ẹ o mọṣẹ́ kò gùn gbè. olólùsì. àlàyé ìjọba ẹ̀kọ́ rẹ̀ jáde síta ìjọ láàrin wa ẹ o ti wá rí ẹnu ẹ bò tọ́ba ti ṣe dáa tí o ti tí o bá ti ju rẹ lọ ẹnu ẹ bò. wọn ayọ ten percent ní owó ẹ. ten percent tí o gbà. kò sí wàhálà kò sí wàhálà. ṣe olórí burúkú kó kó kó kó nọ́mà. ìtọ́wọ́ ẹ ìdí tó fi fún àwọn mìíràn. tọ́ba bàjẹ́ mọ́ àwọn àwọn kọ́ bá ṣe sára rọ lẹ ọlọ́jà kò kó kó mú ara sí. bọ́lọ́run bá ń ṣe rere àwa aláìmọ̀ yóò máa pé ibi ni. bá àgbáyé lé ẹ lọ kò yẹ kó ṣe bí ọlọ́run yé ṣe bí ọlọ́run kí wọ́n fún wa lálẹ́ rẹ̀ ni ní ní ní ní sọ́ọ̀bù jọ ṣé àwa bá a ṣe dúró ṣá aṣọ lẹ́nu aṣọ lẹ́nu aṣọ lẹ́nu aṣọ lẹ́nu àwọn ọ̀rọ̀ fún ìdájọ́ sọ́wọ́ ara wọn sórí báwọn méjèèjì ti wà àìkóòdì fún ah, ah, ah. wa pàápàá ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa gan ká wa lára. tuji kì í de kó jẹ́ tọkọ déédéé oníyàn ṣá kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa sọ̀rọ̀ ẹ ojúgbà ni ọmọ ènìyàn wá ṣe kiri kó jáde sọ̀rọ̀ ara rẹ̀. akùnrin ayé ni ó ti yàtọ̀ sínú ayé àwọn ìgbà wọn á jáde sọ̀rọ̀ ara wa á wà kọ́ wọ̀rọ̀ kọ̀ bí sàdá ó ní gbogbo nǹkan ó fi lọ déédéé hmm, hmm, hmm. má sì nà náà bíbélì dandan mi ò fi yé mi dájú sọfọ àwa gbọgbọ fúnra wa àlùfáà ara wa ni wa. ó tún speak to God bí o ní ọpọlọ you no have sense at all at all at all eh be me be me be me the man ah, ah ah ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa òun jáde tán ni ah, ah, his sensation high his location high ònìyàn gbọ́dọ̀ ọ̀tọ̀ ní nǹkan tó wọ̀ jáde láàárọ̀ o tó ti wá pààrọ̀ àṣọ bàtẹ́ ti ń sọ́bọ̀ lọ from one location to another location tọrọ rẹ̀ má dàbí ẹni lè jẹ́ sọ́bọ̀ ọ̀nà tó ṣògbó ọmọ máa tó location five different boutique wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀nà ló ní kó rí bẹ́ẹ̀. Ah, ẹ ní bílì tí n bá ní atún ìṣàlá ti ń bọ̀ oníṣàlá ti lọ dáná lónìí. oníṣà náà lọ. oníṣà. ló lọ pa ló ti dé pa oníṣà jìnnà pa. ó jìnnà pa. ẹ mọ ilé oníṣà olójì oníṣà lẹ́lẹ́ mbẹ́. Ah, láì ṣe pé èèyàn lọ ọjà oníṣà jì wọ́n tàn wá oníṣà ojíjàre ẹ wàá mọ nǹkan tí inú mi fi dùn ọ̀gá mi ní gbogbo wíìkì pé a ní lọ sẹ́ni ìwé ẹ̀ mọ́ ilé láti máa máa dáná. ilé ìdáná ìyẹ̀wò ẹ̀dá ìgbà ọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀ gbọ̀ngàn kó ra àjọ sọ̀rọ̀ torí láti ọ̀la lọ àjọ máa máa lọ bí iṣẹ́ o. iṣẹ́ wo. èwo ni èwo ni ẹjọ máa lọ bí iṣẹ́ ó ní àtẹ̀mí náà àjọ máa lọ. collective now àjọ hmm. lọ. Eh, collective now ó ti sọ kájọ máa lọ. lọ sí ibo ọ̀dọ̀ rẹ ibiṣẹ́ rẹ ìwé lọ síbo lọ síbo. sígbà tí mò ń ta rèké ẹ tẹ̀lé mi lọ síbi iṣẹ́. a ah, lè tẹ̀lé ọlọ́bí tó ti ń ta rèké sáwọn mẹ́ta ó mọ̀ di kíní kan mọ́ rèké mú ni àbíwò wá ni. ok gbàtẹ́ yìí lọ sí sọ́ọ̀mìlì ṣe máa ń mímì lọ. wọ fúnra rẹ lọ sọ́ọ́rán tí pàṣẹ ọ̀gbẹ́ká jọ lọ olóò èjìká eh, rẹ ò lè gbégi. èjìká mi ò lè gbégi. kí n tó sọnù ìjìká mi ò lè gbégi so kémi mú yín lọ ibi sí èmi ti ń ṣiṣẹ́ àbí. àbí tó ti wá dààmú ọtọ́ ní èsì wà wọ́n wá. ẹwà alákòóbá ni ọ̀gá mi ti ní kí n má mú anybody wá síbi tí mo ti ń ṣiṣẹ́. so oúnjẹ lélẹ́yìí oúnjẹ ló wà níbí. oúnjẹ oúnjẹ nìkan ni káwọn máa jẹ olórí kórì wọgọ rẹ oúnjẹ nìkan ni káwọn jẹ ká jẹ sórí bíi dédé. jàtúnjẹ jàtúnjẹ àbí wò ni ọ. owó sùn wà níbi owó jáde kí ló fẹ́ lọ sí lọ́dọ̀ wọn o fẹ́ gbóúnjẹ lọ ibi ó pa wọn o fẹ́ gbóúnjẹ lọ́dọ̀ yẹ ìdìbò yẹ bọ́tẹ̀ bá bọ́sẹ̀ tó kó jẹ gbogbo wọn níbi yẹ bọ́sẹ̀ yẹ bọ́sẹ̀ kọ wọ́n gbóúnjẹ lójorí. Ah, ọmọ ti gbéra nìyẹn o. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí mo jẹ́rìí rẹ̀ ẹ eh, àmọ́ ó ṣèṣe kó jẹ́ pàwọn náà jáde hmm, a fẹ́ jáde eh, so kí wọn náà mọ̀ pẹ̀ sọ gbọ́ ẹ eh, ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ọ ẹ dákun ẹ tó bá rí àgbọn àti ọ̀gẹ̀dẹ̀ irú èso máa gbé wálé wọn dákun bá wa gbé wa. ok o láìkẹ. Ah, inú mi máa dùn bá ti ń jẹ. gbogbo dáadáa ẹ kò sí wàhálà pọ̀ nínú ó yá máa ṣe júùsì ní ọ́fíìsì náà. ẹ ṣe é ọ̀dà máa ṣe é ọ̀ṣọ́ mi. ẹ wọ́n bó bàbá rí ilé mo bá jẹ́ nǹkan mi náà ni. kò sí wàhálà àjọ wà náà. ọgbà yìí. àwọn ti lọ. padà má pẹ́ lọ́gbọ́. jíjí jọ jíjí kó máa ṣe àìjọ nígbà tí wọn máa ń lọ bọkọ kó jẹ ilé fún ọba àtàrò ìjókòó tí kò múlò àtàrò ìwọ ni mò ń dúró de oje mo ti ṣe gbogbo nǹkan tí ń ṣe ta kì í ṣe tí mo fẹ́ wọ̀ ní tí mo fẹ́ wọ̀ ló wà lẹ́sẹ̀ mi yìí. kí ni kò wá nù ẹ. èmi nù lẹ̀ ni wọn kí mi ò fẹ́ràn dọ̀tí èmi ò dọ̀wọ́. ọ̀la kójú rọ nǹkan kó pa tí yóò bá sọ fọ wá túnṣe. òjò lè pa ah, ìwọ ni kójú rọ nǹkan kó pa. ìlọ́kẹ́ ló sọ fọ. lọ́jà ká lọ́jà rè é. ṣé náà ti torí bàbá sunkún yẹ ká mọ̀ rí títí lọ pẹ́ àwọn àti jáde o. òun yàbọ̀ pé ìṣòro ẹnìkan o. kágùn kankun kankun ibìkan ló máa kọ́gùn sí i. yọkàn ẹ o mo ní ọkàn mi o báyé èyí bá ti dà kẹ́yà mọ̀ pé yọkàn wá o. mi lẹ́yìn èyí bá ti dà kí ó kàn gbogbo ohun tí ó dà la fi ń kiri kò yẹ ká máa fojú egbò tẹ́lẹ̀. ibi táyé rẹ̀ yóò kò yé o. àmì jésù ẹ̀rọ àgbà àmì jésù ilé ìpàlọ́ àṣẹ fún mi ohun rere tí ẹ ti ń retí ọ̀ràn àfilẹ̀ yín lọ́wọ́ bí mo ṣe ń gba àdúrà níwájú pẹpẹ ń bẹ ẹ̀mí Ọlọ́run fi ń yé mi wípé hmm, ẹ̀mí Ọlọ́run fi ń yé mi wípé ẹ ní ìdí ọ̀pọ̀lọpọ̀ sùúrù nínú ìrìn àjò yín yálà lẹ́nu iṣẹ́ tí ẹ ń ṣe lọ́wọ́ àbí nínú ilé tí ẹ̀ ń gbé mi ò mọ̀ àmọ́ ẹ nídìí ọ̀pọ̀lọpọ̀ sùúrù torí ayọ̀ tó ń bọ̀ níwájú yín kí ó lè dé kọ́kán kí ó dẹ̀ lè jẹ́ àjẹmọ́nú fún yín ẹ ní láti máa ṣe ìtọrẹ àánú ní gbogbo ìgbà lóòrèkóòrè torí nípasẹ̀ àánú lánà fi dọ́lọ́mọ nípasẹ̀ àánú lọ́lọ́run fi dá ibi tí ó dúró lóhùn ẹ rí àánú gbà ẹgbẹ́rún ọlọ́run sẹ́rí kìí ṣe pé bóyá àwa náà kanjú kìí ṣe pé bóyá àní sòro àmọ́ bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ah gbogbo nǹkan dí o ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì gan ọ̀bára wọn rẹ débi tó fi sọ pé bóyá àbí nǹkan kan tiẹ̀ wá fẹ́ ṣẹ́kù ẹbí nǹkan tó bá ṣẹ́kù lásọ pé bóyá jọ pé kò sí nǹkan kan bì kan ìyún ló jẹ́ àwa wò pé ó ah, jájáde sọ̀rọ̀ ara wa kì í sì ṣe pé a fẹ́ tojú bọlé náà pé ká wá sí ọ̀dọ̀ ẹ̀yìn tẹ́ ẹ lè bọ́ọ̀lù sọ̀rọ̀ àmọ́ pàtẹ́ ti wájú wọn bá nǹkan tó bá wà náà a mọ̀ a mọ̀ a mọ̀ fún wọn sí wàhálà. ẹ ẹ jọ ẹ mẹ́bi torí ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ nfẹ́ béèrè gangan nfẹ́ jẹ́ kí wọ́n gba mí gbìyànjú pé bọ̀ tírẹ́sì pọ́ìntì gangan àwọn oníbàárà rún ẹ sọ yẹn ṣé oníbàárà agboolé ká ṣe sàrà ká dẹ́ àkàrà lè bá jẹ́ wíníwíní náà ká la kó wọn ká ṣe ládùúgbò àbí irú àwọn oníbàárà wò ká ṣe wọn. àánú tí mò ń sọ nípa ẹ̀ tí ẹ bá máa ṣe ẹ jẹ́ kó jẹ́ oníbàárà at least ó kéré jù lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Victor Billy Live! Àṣírí ààbò! sàbílì láì àtúndé ààbò. ọlọ́run ọgbà ọlọ́run ọgbà ẹ̀ẹ́dì tásán Fixabilidade! Fixabilidade! Ẹ go, bàdá ẹ̀ fún mi, ẹ jọ ẹ jọ bàdá ẹ̀ fún mi ẹ jọ. Káàrin ṣe káàrin ṣe lọlé, káàrin ṣe lọlé àbí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. Jọ jọ jọ dákun bọ̀dá jọ. Ẹni ká tó kà mọ́lẹ̀. Apá ayé ti wáyé o èmi á fún ẹ ṣe ẹ ṣe o ẹ o iṣẹ́ mi láì. ọlọ́run yọ mí sá àwọn èrò bá ká mi. títà bílí láì títà bílí láì títà bílí láì. life! Big time life! every night. káti ìsinmi díẹ̀. mo là kù sí mi àtẹ́là tó ń wà yín gan ọ̀rẹ́ mi ẹ̀yin tí mò ń wà lẹ́lẹ́ fẹ́ sí mi. ǹjẹ́ jàǹwé tí ń wọlé kiri. dákun ọ̀rẹ́ mi jáde ọba tí níbi kan káti ìsinmi díẹ̀ náà Ah, ṣé wọn mọ bí o tó dé ẹ ọyà ah, àbí ah, ẹ bá tiẹ̀ ṣe wàhálà ṣe wàhálà náà yóò dá tiẹ̀ sinmi fún gbà kankan ẹ ẹ bọ́ báyìí mọ̀ báyìí. yàtọ̀gbọ́n náà bá gbọ̀pá lọ́wọ́ mo fẹ́ fìdí lọ lẹ̀ ní lọ. kílẹ̀ pa. wà ní ẹ gbà mí nípa ọ̀nà kówó sí mo dáná ẹ gbà tẹ́lẹ̀ ọlọ́run sọ ìtàkùn èdè báyìí wà níyù wà níyù torí ọlọ́run nínú èrè ìlú là ń pa o sì mú adó owó tó tó báyìí o dì kó ní owó bá rà dákúrò àìpẹ́ ní bọ́jẹ̀tì nàìjíríà ló gán bọ́jẹ̀tì nàìjíríà tó kádùn ilé ìbẹ̀ tẹ̀lé ẹ ojú owó èlò jí. mo jí wọ́n ẹnu rẹ sì tún gbọmọ sí wípé o ti jí o ti jí. ẹ jẹ́ fẹ́ pa mí. o ò sì bẹ̀rù ọlọ́run torí ọlọ́run ìwọ ọmọ yìí ọ̀kadùn ọwọ́ eléyìí èló lọ́fẹ́ kókó lẹ́fẹ́ mi. ìjọba kò kú kílẹ̀ ní tèmi ọ̀dà àwọn ọ̀sẹ̀ mú ikì mọ́ ẹ máa múra ikì. ọbẹ̀ hmm, ah, rẹ̀ ah, ṣé ṣé ṣé ṣé ṣé fúnra mi mo tètè mo débi ìnà náà kò mú mi láti jọ yìí. ǹjẹ́ wàá mọ̀ bẹ́ẹ̀ pé mi ni ọlọ́kọ̀tọ̀ kò sí ẹ̀rọ ìrìn wáyé mọ́ sọ́gbọ́. ẹ wo ṣe pé kí máa ń mú kí máa ń múra kí. wàlíù wàlíù kí ni jẹ́ máa tó máa ṣe báyìí tó bá lóun mi kí ni níbo ni kí n ti bẹ̀rẹ̀ náà. ẹ lọ bẹ̀rẹ̀ abẹ́ tipa. ẹ mi. kẹ́ ẹ lọ jọ abẹ́ tirẹ́là bẹ̀. bàbá ẹ náà lọ abẹ́ tirẹ́là ní sásá bàbá ẹ ní ọ̀nà sọ abẹ́ tirẹ́là sásá èmi kí n sọ́sọ́ jọ ẹ gbọ́ fi ṣe ń sọ̀rọ̀ bíi bíi bíi tó lè lọ pé mọ́. ọ̀dà kò sí wàhálà wọ́n wò tó bàbá mi ní ọ̀lọ́ abẹ tírélà sasa bi bọ́jẹ́ bàbá mi ní ọ̀lọ́ abẹ tírélà sasa ni bọ́jẹ́ bàbá yín ọ̀lọ́ kọjọ́ ni kọ́ máa mú yín kì. wàlíù wàlíù wọn lọ o wọn lọ o wàlíù wàlíù wọn wọn wọn wọn wà wọn lọ jàre wọ́n da wọ́n gba owó tí mẹ́lọ̀ mi yín fi kó wò tó padà lẹ wà kò sọ̀rọ̀ wàlíù wọn kọ̀ǹtàtọ̀ wa náà kúkú sẹ́bíṣẹ́ wọn náà wọ́n gbà wàlíù wale o ah, ọmọ àlè ni ṣáà sọ sọ sọ. ẹ kó wa bí ẹ bẹ lọ fúnra yín. ọmọ àlè wa ẹ má bùnmi kì í bá o. kí ni mo o ẹ bá kó. kónú la lọ́nu kónú la lọ́nu. kónú la lọ́nu ṣé ẹ lè wara yín ni. Ah, ọlọ́kọ̀ tó wáyé wáyé. ní sunkún ní sunkún tọ́tọ́tọ́ bẹ̀rẹ̀ o. ẹ gbọ́ pa ẹ bá ní ńlá o ẹ ní ńlá ní ńlá o ní ti yiri ni o. ládùúrà rà wàlá dùrà àtàná mi ò mú ní ńlá kọ́mọ́jẹ́ ní ńlá. ẹ bá kù sí lórí ẹ bá tẹ̀ dárí fura yín ní fi ilẹ̀ nísìnyí. na straight mú lálọ. ìṣòro ẹnìkan o. kábíyèsí ló máa kọ́gbọ́n sí yọkàn ẹ o mo ní yọkàn mi o báyé ìbá ti dà ẹ̀yà mọ̀ pé yọkàn wa o mo ní yọkàn mi.

o lè ní ẹ no no no o lè ní ẹ tó o bá dẹ̀ ṣe but that was pé o ní mission kan ní àdúgbò yìí àwọn gbọ́tẹ̀ máa ń dá nìyẹn lúkẹ̀ now you talk to me bá mi sọ̀rọ̀ bóyá wàá sìn ta ni ẹ gangan by the way. mi kì í sọlẹ̀ mo gbóhùn dọ́là ni. mo gbóhùn dọ́là talk to me àbọ̀dọ̀ mo lè follow ṣe ẹ. baba ẹ bá filẹ̀ afọ́jú ni. mo rẹ kó ya wèrè. ẹ sàánú mi lóyún náà. lúkẹ̀ I'm a police officer. all right tí o bá jọ́ fún mi baba afọjulẹ ni ẹ b'a fẹ́. ne ko n bɛɛ sɛlɛ ni. sɛɛ jare o de k'i kɔn sɛ. i ma bínú sa. o le ni yɛ. mi k'i so le o nù ni mo gbọ́. o jẹ sunkura náà nin ye sɛ. ta ta ni yɛ ko ko sunjata yi tolugbe de ni kɔtɔ se. mo ń fi bára ṣe mo fi ń ọsùn mi sa. mo fi bára ọsùn. bẹ́ẹ̀ ni sa mi kì í so le. mo fi bára ọsùn. bẹ́ẹ̀ ni sa. o dun ka bari wẹ̀. kí ló ṣe tó kí ló dé kó tẹ́ kí ṣe lọ ṣe. Bímí, jókòó. Má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún mi. Kì í ṣe pé omi ò lò náà, ṣùgbọ́n bí kádàrá bá ṣe ṣẹlẹ̀, èèyàn máa ń gba kádàrá ẹgbẹ́ wọn. Àsìkò ti tó fún láti yẹra kúrò nínú ilé. Ah ṣé o pé ọkọ mi tó jẹ́ àbúrò dáadé ó ti fi kú ṣe àgbà wa kò dẹ̀ sí agbára fún mi láti máa bú ẹ láti máa bọ́ wọn ọmọ mi náà ìdí nìyí tí mo fi sọ eléyìí ó máa wù mí kó yẹra fún wa o ọlọ́run á ṣe ọ̀nà ẹni rere wàá bójú rere ọlọ́run pàdé gbogbo tó bá ń dáwọ́lé á yọrí sí rere ṣe déédéé náà ni màá lọ síta kí màá wọ́n sùn màá dẹ̀ máa sùn tí mo wà. Gbèmí, èmi ò tó èjì ẹ báyìí tí mo ti ń sùn káàkiri. Gbìyànjú láti jáde síta, wá iṣẹ́ kún iṣẹ́, ṣe bí ọmọkùnrin obìnrin wọ́n ti ń gbìyànjú sí i, ṣó ti gbọ́ ilẹ̀ ẹ̀kọ́ baálẹ̀ ó ti mú sọ ni mo ti sọ yẹn. ìkọ́lé bẹ̀rẹ̀ ní yéṣà ní ìparí secondary school tí dáàdì mi fi jáde kúrò láyé àbúrò pọpsi mi tó nínú bá tó ẹ̀kú ọkọ tó yẹ òjò kú tó wàhálà yìí pọ̀ ẹ̀rẹ̀ mi pé tí mo bá fẹ́ kọ́ṣẹ́ tó bá yọ gbọ́dọ̀ lọ kọ́ṣẹ́ sí i kò sẹ́yìn tó máa máa fún mi lówó oúnjẹ àárọ̀ níbi tí màá máa rí owó wọ mọ́tò yìí tó gbogbo àwọn wàhálà yẹn ti pọ̀ jù fún mi tó dẹ̀ ló jẹ́ kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi kó kájọ máa ìgbà tí àwọn ọ̀rẹ́ mi ló dé àwọn náà òògùn orí kan sì kan lóyè ló jẹ́ kí mi máa lọ máa tàrèké èrèké tí mò ń tà gan kò jọ bí ogun kò jọ bí wàhálà mo fi máa rí ten naira àbí twenty naira tó ayé dúmọ̀ kan ṣùgbọ́n bí mo rí pé ah, abẹ́lé yìí àbọ̀rẹ́ yìí èrèké yìí náà kì í sọ̀nà mi ìbílẹ̀ ló tún jẹ́ kí n lọ jọyìn àwọn oníbàárà mi tẹ̀ gbà mí kò ẹ̀bẹ̀ kò àdúrà ló fi padà bọ̀

ayédoríkodò níbo la mọ̀ tá wà ń lọ. ẹ̀yin àgbààgbà kíyè sára o kóhun ta òrò má bá bàyí tá ń ro jẹ́ lórí bàbá sunkún yẹ ká mọ̀ ní ìrọ̀. ẹni ta mama mo sọ fún ẹ mo ní ebi lè jọ sínú bí òkú kò sígbà tí mo fi. báwo ṣe àlàáfíà ni èwo ọtí bàbá ò tilẹ̀ mọ́ tiẹ̀. màgbàrà ó yẹ kí n ti padà bọ́ ẹdùnú ọba àlẹ́ ṣe ń cope nísàlẹ̀ mi báyìí náà pẹ̀lú àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ilé ìṣe nǹkan kan ló ṣe. ẹ wojọ wo ni wọn ìkan wà ní hospital sí ara àwọn engineer ni. wọ́n ṣe ìyá wèrè báyìí náà. àná ló sìmẹ́ǹtì wọ́n ti kan lápá kan lẹ́sẹ̀ ó wà bẹ́ẹ̀ wọ́n ń pọ̀ jẹ gbogbo àwọn tó ń bá mi ṣe pápátá mi rí ọmọlúwàbí yẹ kan lára wọn àgàgà tí wọn bá wá rí kódà pé bóyá ilé ń parí lọ wọn á máa gbóríṣiríṣi àwọn nǹkan mi wá bí kinní yẹn máa parí bọ̀rọ̀ tó ṣẹlẹ̀ máa fi exhaust owó lọ́wọ́ ẹ mo ṣe lẹ́kọ̀ọ́ dànù lánàá ni o. kí ló dé tẹ́jú ó lọ ẹ̀ láti wá kẹjẹ àpàdà alápàdà lẹ́sẹ̀ kó tó máa lọ lé mi. èèyàn ní láti ṣe yẹn mo kàn bèèrè lọ́yẹ̀ lónìí mo jẹ́ báyìí báyìí lọ́yàgbà jáde kó mi bí àlàyé kò ọkọ̀ òun náà tún jẹ́ dọ́rọ̀ ẹ̀wọ̀n náà bẹ́yìn wo bá tiẹ̀ yó ni ṣé egele tẹ tó ń dẹ́rù báyọ̀ ni anyway ọmọ tí ó jókòó yìí òun ló máa bá mi mójútó àwọn léèyàn sí. kí ló ṣe yẹ ṣé máa ń kíyàn léyìn nìyẹn jókòó sí tètè ṣé àwọn bàbá ṣé àjẹ ilé ṣe ní ṣà ń léyìn ò fẹ́ bá pàṣẹ àjẹ ni. níjọ́ ló máa tó rọ̀ báyìí. wá bí kí lorúkọ ẹ. akéwì mi akin wo ló gbé akin ò ní gbé ẹ̀ débi o wo bí wọ́n ní olùmọ̀ máa dúró táwọn ẹnjìníà wọ́n ń jí sìmẹ́ǹtì wọ́n ń jí irin bí o o ti gbọ́ wo ojúkan ìpa ojúkan ìrẹ́ ni ṣé o ti rí ẹ̀gbọ́n mi mi fi ṣeré pẹ̀lẹ́ anybody ṣé tó bá ti ṣe anything undertaker ni mí ṣáà kàn rò pé mo ṣe wá yìí o cemetery ló wà hmm. tọ́lọ́ máa ṣọ edele edele láyọ̀ tí o bá dẹ̀ ṣọ ẹ kò ká wá. a ní irú ẹ̀ lágbára lọ. ṣé o ti yí ẹ̀ ń sìn. ọmọ dáadáa ni. wọn gbọ́dọ̀ jí sìmẹ́ǹtì wọn gbọ́dọ̀ jí irin tó bá jí tó bá bá wọn cooperate máa pa àwọn òkìsì wọn mú ẹ wọn nà gbogbo egungun pátá àwọn fi ẹ sọkù sílé yín. àwọn àwọn èèyàn dẹ àwọn èèyàn dẹ ń gba gọjẹ rárá. ibo máa sùn bọ̀dá mi ṣé sáìtì ló máa sùn àbúfẹ́ máa sùn bí. kò rí bákílá ìwé làbọ̀ sùn lọ́dọ̀ tiẹ̀ ń bí ó ti nílé tó máa sùn náà. tí máa ń lọ tí bá fi ibi tí mò ń dé sílẹ̀. ṣó gbogbo nǹkan tó sọ́ọ́rí gbogbo tó ń bèèrè lọ́wọ́ yìí lèmi ti bèrè jẹ́ kí n tẹ́ máa lọ́ọ̀tì mi. ẹlẹ́yìn dúró kí n tẹ wá nǹkan sí fún yín jẹ. wo màá máa jẹ́ ìgbà tí n bá wálé nígbà mi. ó ti yẹ ṣé kí n ràn sí ẹ máa ràn sí ẹ ń sìn á ń rọba ni ẹ ọlọ́run á ń rọba ni ẹ. ẹ gbọ́ mi. Hmm, ọ̀dọ́ òjò yẹn rọ̀ tẹ́lẹ̀ bọ́ ó ti dá báyìí. Ah, ah no no no no no no eh, mo ti ṣẹ́tù àwọn ilé mo ti ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà ni pé àwọn koríko yẹn ti kún so o ká sì ní next week àbí kílẹ̀ tí nǹkan. Okay, okay, okay. sà, ẹ ok ok ok ẹ three hundred lẹ máa fún mi tẹ́lẹ̀ so ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ seven hundred báyìí. ah no sir no sir no sir ok sir ok sir tuale my chair bàbá àgbàlagbà ó pọ̀ hundred bàbá. bóyá o oh, ò oh, bóyá kábíyèsí ṣàánú. rẹ bàbá mi óyá ó ó óyá kábíyèsí ṣàánú mi. ọ̀pọ̀ méjèèjì ló dá mi lọ́lọ́ṣà wọn kó ń bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mi ló bá mi sọ̀rọ̀ ṣàtà àti kókó ẹni tó tọ́ kó kí n sọ̀rọ̀ ọwọ́ ìlú kò sí ló máa ń bó máa gẹ̀ẹ́sì lọ sínú yàrá. Yeah, drop this. us. ní ìlú mọ́tò gáàrí zà ẹ mọ̀ báyìí àgbàlagbà lè má ní ẹni òkè fún kọ́mọ ẹ̀fún òun òun ká má pọ̀ ọ́. No, sir. No, sir. Thank you, sir. Ó ga o, báwo ni? Tina. How you doing? Now, wow, it just be like saying you no go again. Oh. <laughs> I don't dey miss you already. Same here, ma. But don't worry. Very soon I will come back. I will, come stay like one month with you. Ah. One month? Yes. I go come. I go come. I will tell my husband. I can't wait to see you. Eh, na I dey wait you now. Pẹ̀lẹ́, well done. You woman gọ̀ṣà. Ṣé báyẹn kíyàn nìyẹn àbúdó ilé yóò pè ní. Lọ́nà kí ọmọdé gbà lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ ló ọ̀gùn kó ṣe dédé jọ. bọ́dá mi kò ṣe nǹkan kan ah mi ti ẹ̀ wórí ẹ̀ ilé ìtìjú owó sáìtì. o jalè ọ̀rọ̀ ìlú báwo. wọ́n ra fìlà ẹ̀fì sórí. èmi lèmi rà fún náà. bọ́dá mi ẹ̀yin lẹ́ rà fún. olóhùn láìka mo lè rà fún. àfihàn ṣìkìní kúrò lójú kò ṣì. o tún de sọ́gọ̀. wàá ní kí n rarú ẹ̀fà àbí kó fún ẹ ní àkóbá gáfara wàhálà máa yẹn ṣe big deal yẹn ṣe big deal i'm sure I do that for you yẹn ṣe wàhálà i will tell your mom. She she doesn't want to learn my language at all. If I see anybody to teach me, I, I no worry. That time where you go come, where you go come stay for one month you oh. go and buy big lunch the writer. time. wo wo wo sori wa moji ìtọ́ famọlọmọlẹ kí ló dé gan. Ah, ah. do fredo hmm. eh, mi mọ kó wọ́n wọ́rí. sọ́jà tẹ́ ẹ sí òtún rẹ di ni. we are going to the kitchen I am serving my friend ó dorí níbo la mọ̀ táwa ń lọ. ẹ̀yin àgbààgbà kíyè sára o. Ah, bí tọ́mọ ti wà tí ò mójú tí ò mọ́ra bíi ti ẹni mo rí rí láyé tí ò ń ṣe olóṣìí ní sọfẹ́ báyìí bàbá ẹ̀ jẹ́ ṣé mi ò sọ fún ẹ yí pé òun kú ló yẹ kó o pè é ìná ẹsẹ bẹ̀rẹ̀ sí ń ṣe rẹ́rẹ́rẹ́ ó dà kí n gún ẹ pa ni yóò ṣe èrè. mọ́mí i don't understand this anymore ìgbà wo ni má kú òní kú ìgbà wo níyàwó pọ́pì tí ò ní mọ̀ pé àwọn ọ̀nà bí mi. sórí ọmọ yóò pè é ìgbà lọ́pàá má kú sí i tẹ̀lé wọn lọ́gbà ẹ̀kọ́ lọ sọ fún ìyàwó bàbá ẹ̀ pé bàbá ẹ̀ náà jìjọ ń lọ yẹn. mọ́mí mi understand gbogbo ilé o mi ò mọ why daddy ṣe ń hide mi kí ló dé ṣe daddy hide mi. wọ́n máa hide yẹ wọ́n máa hide yẹ wèrè ni ẹ fọ́tò onú gálẹ́rì ni wọ́n máa hide yẹ àbólóṣì ni ọmọ káwọn fọ́tò kan wà tẹ́wọ̀n kí wọ́n upload. bó mú mi wá ìtẹ̀ ṣe báyìí náà ṣé bẹ́ẹ̀ ìgbóbi ẹ̀kẹ́ tó ń pọ̀ sí pé kó má hide mi ẹ̀yin lè tún support wọn. obì tó bá forí sí òun ló máa ń gbódà pé lórí ó dà pé ó fẹ́ gbọ́n àbọ̀ òun ṣí eré. tó bá dọjọ́ wedding mi kan sí wọn. tó bá dọjọ́ wedding ọmọ mi ni ẹ bọ̀dá mi ló dúró fún ẹ ní bàbá ó ń ṣe èrè kó bá lọ fọwọ́ ọbọ̀ fún mi pápá máa kó bàtà bọ́ ẹlẹ́nu ẹnu abẹ́ jẹ. mọ́mí ẹ jẹ́ gíláàdì mọ̀ kó máa háìdè mi mo láìkì. kó máa háìdè mi pa kó máa háìdè mi àṣì òṣì àwọn fọ́tò kan máa yí ayé ẹ̀ ká. ẹ máa yé mi mọ́ o ẹ ayé dorí kodò ó dorí kodò ayé dorí kodò ìwà ìbàjẹ́ gbàyẹ kan ayé dorí kodò ó dorí kodò ayé dorí kodò ní mọ́ làmọ́. ẹ̀yin àgbààgbà kíyè sára o kóhun ta òrò má bàa bàyí tá ń ro jẹ́ òní bàbá sunkún yẹ ká. mi mi rè o ọ̀rẹ́ mi gbèbè ah, ah. mi ìjàmbá. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi má bínú Ọlọ́run mo máa ń bí sí gan ni o because ó ní iṣẹ́ nǹkan tí mò ń ṣe ń táìmù yìí hmm. so mo máa ń bí sí gan next week n sì mo tún fẹ́ bẹ̀rẹ̀ another project. bẹ́ẹ̀ ti rí so gbogbo akílì yẹn ọkọ mi wà lọ́dọ̀ yìí gan. bí n bá parọ́ fún ọlọ́kùn ọ̀nà bá ń gbọ́ mọ bọ́ọ̀yọ̀ ah, mo bọ́ọ̀yọ̀ o ah, kó yẹn máa rí ọ̀bọ̀ ní gbogbo nǹkan tó ń ṣe tó ń ṣe tí gbogbo ẹ̀ kàn ń lọ dídí. èsì mọ́tò rè. sọ wọn sọ wọn ló yẹ kó wọn pè ní arígbálábuwó. alowolé tọpẹ ẹja rẹ ṣé ẹ̀yin ọ̀rẹ́ yìí nǹkan tẹ̀yin fà síbí ibà. Ah, mélòó lélẹ̀ mélòó lélẹ̀ lọ́dọ̀ tiẹ̀. èyí tó yẹ pé ẹ̀ ń bó sùn ẹ̀ ń bó jí. ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ṣáàjọ fi ṣáàfin yọ̀ọ̀sán lọ́rùn ẹ wò lè dé ọ̀rọ̀ ọlọ́run ṣe náà ká máa dúpẹ́ rà ókè bó bó ṣe ń lọ yìí ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run ọba tóbi. Allahu ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run ọba tóbi. Allahu ẹ jẹ́ ká dé ọpẹ́ ni. Allahu Akbar. ọlọ́láwùlá wàlá kọ̀wátà. a sì rí hello. torí bàbá ṣùgbọ́n ìgbà mú ẹ̀wọ̀n àti àwọn ní accident wọ́n lè fi mọ́ṣúárì o ẹ yìí pé gbọ́n ẹbí tó kù ẹjọ́ mọ́ṣúárì lọ́ bàbá yìí ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ tẹ̀ pé fámìlì ọ ti kú ẹ lọ gbókùn ọ ẹ lọ. àṣepamọ́ ló wà o ẹni táfa tó yí dóborí tó ṣe bọ́ba ayé òróhùn ọba ọ̀run mi wọ́n ṣẹ́wọ́ rẹ̀ ó mú ta fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bòdọ́lá ohun tó ṣe la ẹni tí mo rí ẹ̀rí o abúkí òrèkèrè. sódù yóò wá tàn jẹ ni ó ní mo rí ó ní gbogbo rẹ o. ó ti yàtọ̀. láàrin abókí. Ah. ojú rẹ ni. kí lè wá débi báyìí. Ah, ẹnu duty la wa o sì ní kí la wá dẹ́yìn. ẹ tún ṣe duty dé ẹnu estate wa. àròkọ ah, ah, ló wọ́pọ̀ ààyè nìṣùgbọ́n àtà. bàbá. yé ayé o ké arúndí àmọ̀dáràn àmọ̀dáràn tèmi bá mi ọ̀gá ti dé. Ah! ta ni wàá bá wọn sí géètì yé o yé o yé o yé gbélé o ah, àbí ọ̀gá kọ́ ló wa ọkọ̀ yìí wọlé ni ah, àwọn náà ni ó ṣe tèmi mọ̀ ta o tèmi mọ̀ ta pa o àfi bí gúgúrú inú agbada yé. yàlájẹ mo lọ yanjú kéèsì kan ní ọmọ olórí ibú kan ní mọ dá mi láàmú bẹ́ẹ̀ òun ló ní kí n yọjú sóun mo sáré lọ lè rí ni ṣé ọ̀gá ni wọ́n sí gẹ̀ẹ́sì fúnra wọn ni. Ah. ṣé mi ò kìlọ̀ fún fúnkúnmi máa kó lẹ́nu géètì ó gbọ́n mo bó ṣe ń ṣe bó ṣe ń tì mí wọn láti ní mi ò kó sọ kọ́kọ́ ní nítorí mi ò fẹ́ wà láàbù ṣùgbọ́n èyí èmi fúnra báyìí máa kú bá. ìyálàjẹ ní sùúrù tó ń gbìyànjú àti sọ níṣẹ́ níbi ọ̀gá wọn sí géètì fúnra wọn ah, mo ti padà tẹ́ po ah, ayé mọ̀ níkà ta ló ṣerú eléyìí fún mi báyìí iṣẹ́ ayé ni kò sí iṣẹ́ ayé ni wọ́n sàsí mi lọ́yọ̀ọ́ ni kí n tó kú lọ́yọ̀ọ́ mo ní kí wọ́n tù kán lẹ́yìn ọ̀run mi kí wọ́n fi mí lẹ̀ wo bí táyé bá mi dé báyìí náà nísìn ẹ dákun ẹ èèyàn mélòó ló wọlé gan nu wọn. one hundred máa ma kàn wọ́n láti rori. yé mo dáràn. bó o tẹ hmm. ti pọ̀ sí ìjà ìṣàlàyé fún mi o lè ti wọlé. o lè ti wọlé. Ah, yàlá jẹ ah, yàlá jẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ iná ẹ wò nísìn òdì kákádì kùkù sí gbogbo wájú náà à ń wọ wojú ẹ ò wojú olúwẹ àwọn ọmọ òsì oníbírẹ́dì náà ah, ló kó bá mi báyìí tèmi mọ̀ ta o ah, ọgbọ́n òmù fẹ́ dà ìyẹn hundred ló wọlé a sì ti wọ́n bí wọ́n kú un ah, mo dáràn ìyẹn ní. ẹ yẹ sà. ó o àbókí pè owó wá dé ìwò tí ẹ wà rántí wa mọ́. ẹ dábò ta kí mi. ó gbé káàmù wá ní. káàmù hmm. ó sọ yìí má jáde nìkan. ọ̀la ṣé ẹ̀rí kan. ẹ̀mú kọ́ máa pè é máa pè é. owó wa dé ọ̀dà wa nù àti ẹ̀wà búrò rẹ mọ́. sọ ẹ kó rí bẹ́ẹ̀. ẹ wo ẹ má bínú sí mi jàre nǹkan tó bá ti dé èèyàn tó máa ń bísì kún bísì. ọ̀dà ọlọ́run sì ń jọmọ bísì wá dé ọ wá dà wá náà ò tẹ wá mọ ibi táwa wà mọ́. ẹ ní mi bàbá ìyàwó mi lélẹ̀. ìyàwó rẹ̀ dà kúmọ̀ wá. Ah! ọmọ ọlá ọmọ òye ìyàwó ẹ̀rọ tó báyìí ló ṣe pẹ̀lú pẹ́pẹ́ ojú mi o yóò yẹ pé ìjẹ́ rí kẹtẹ́lẹ̀ wọ́n tó bá kẹtẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́. ó ní gbẹ̀mú pẹ́ fún ìjẹ́ rí ni. ẹ mọ̀ bó ṣe tó ni. nígbà mo fọ́ kàn lọ́wọ́ ni tí mo sì gbóhùn rẹ̀. ìyẹn gbóhùn. wọn ò tí ì chẹ́ǹjì náà. ẹ ti darí wọn kò ṣéǹjì. èso òórùn máa ń wù ni òun ni yẹn gbóhùn náà. ẹ kó tún máa sọ̀rọ̀ tó báyìí mú ó sáwọn pé mo ò rí nà. dáńjà ẹ. sọ wá sọ wá lẹ́kọ̀ọ́ lọ́ dàbí world cup yìí mm-hmm. kí ló mẹ́nu ẹ̀. wọ́n ní. Eh, kí ló kọ́ wá délé. ilé tẹ́ mọ mo tara yán mọ dán ni ẹ lè má para má bá mi lé mi sùn eh. mm. ẹ mú ẹ mọ́ sí ipò rẹ̀. tẹ bá mú déédéé gan-an ó ní ní padà là. Ah, ẹ wá gbọ́ ṣé wọ́n jẹ́ jésù <laughs> mm, tó fi lajú mi <laughs> ah, ah. ọ̀gá o <laughs> ilé rẹ̀ eh, yìí ìwọ náà lọ kójú lẹ́bàjọ́ tó ṣe jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ yìí wọ́n máa gbìyànjú gan máa ní tí èsè kékeré. Ah, ah. kí ni màá ṣe ṣe yín ibo lójú mẹ́jọ tẹ́ ń pariwo ṣé nígbà tẹ́ ìrí tẹ́ rí bí nìsín sọ́jọ́ ojúlé mẹ́jọ ni. Eh, ojúlé mẹ́jọ kọ́ gbogbo lé lẹ́sọ̀ délé Ògbómọ̀ṣọ́ ah, ṣé ẹ rí i pé màmá mọ́sàn délé yìí ni. mọ́sàn ni eh? mọ́sàn mi wà ní mẹ́lọ ra ẹ̀ wá gbà mí. ṣé kọjá ilé àwọn alúwẹ̀ ọ̀dọ́ yín gbọ́lódúkù oh. àwọn abẹ́rẹ́ yà bẹ̀rẹ̀ wo ẹ ṣáà jẹ́ kó mi lórí gbogbo oyún. Oh. bẹ́ẹ̀ sì gbàgbẹ́ kọjá ìdọ́dọ̀ yín náà ní ìsìn ẹ fẹ́ tẹ́ àfikẹ́ bẹ́ gbà fún kò sí problem ẹ mi ó o. ilé ilé wa o. ibi mo bí ní kù o kò sì bá o. èmi jẹ́ ògùn mọ́sán lẹ́nu kú bí kú bí wọ́n dùn yín omi ni etí omi lẹ́wà o. eléyìí ibi tí wọ́n sọ lẹ́nu lọ́ra. gbogbo yìí yóò tí tí ì ní láti ẹjọ́ yìí. kò lè gbọ́n àjọ kù sí kẹ́lẹ́ kù sí. so kí fẹ́ jẹ. kí lẹ ní. ani. ani. ani. Come so kí lẹ fẹ́ sà. kí la ní ní. a ní Chinese rice special fried rice turkey chicken and chips. <laughs> ẹ eh, wo ìyá ah, <laughs> wa ẹ ti ẹ wá lẹ́yìn ipò táwa wà yìí eh, ẹ ló ti rí. ọmọ àlè ni ọ ṣé inú bí ló ti máa bèrè òtí ó bèrè egbò àbí wọn fún ọdẹ kù wọ́n ọmọ yìí ṣe é níyàn a ní pound oyan. èyí ò náà dá ṣé o lọ sí la lásìkò sí. ok sir. àyẹ̀mí ah, ọ̀jẹ̀ la o ẹ bá wẹ̀ fọ́ o. ọlá tó sí mọ̀ká sí la bí mi sí la lásìkò kẹ́ ẹ fẹ́ já sí. ṣàṣìláwọ̀ sí fún un bẹ́ẹ̀ kò kí ẹ. ẹ já sí o. o má jẹ kó pẹ́ o. ọba fèdè díẹ̀ náà sí. Ah. ibi ìyàtọ̀. ó ga o. ẹ kò tó. ẹ rà. ara mi ń gbá yìí o ẹ sì ní kúrò ní ìgbẹ́ Tani yẹn ẹ sàmúlà oṣù wo ni. àìdàkùn bọ́lá ti wá ná nbọ́lá gbà wọlé kí ló dé tẹ̀ tiẹ̀ wọlé gangan láì tẹ̀ kàn já wọlé láì lókun lọ́rùn ṣé eyín kan ṣe eyín ni. ọ̀gá ẹ má bínú jẹ yìí. for your introductions i'm chief security of all these house. mo lọ lè da ilẹ̀ nù bẹ́ẹ̀ ẹ sì wọlé ẹ sì sílẹ̀kùn ẹ sì sí gbogbo géètì lẹ̀ lágbára ọlọ́run ẹ méjèèjì. ṣé o kò yẹ kí n gbá etí ẹ ni. ọ̀gá ẹ má bínú sáà o sí géètì ilé o ìwọ mọ bí mo ṣe wọlé o tún wá ń lẹ́nu òun sọ̀rọ̀ sáwọn èèyàn mi so mo bó ṣe jẹ́ sí mi ah. are you mad or something. Ah, yes yes sir ha imagine. o ní jàre. ọ̀gá ṣẹfẹ́ gbọ́ wa bí wọ́n ṣe wà àwọn tí wọ́n wọlé tí wọ́n yẹn sára nu lé yìí wọ́n kú o. wọ́n kú kú àti fi nǹkan wọn bí ẹnu ọ̀nà wọ́n sì pẹ̀ràn fẹ́tùtù. ìyá sọlá rẹ kò ló pè wá ní ọmọ olókè làwa náà kí ló fún ọ bẹ. ṣé wọ́n ti jẹ lọ kò sí wàhálà. kò sí jẹ́ sẹ́lẹ̀. mo wà á ní kò bẹ̀. tó bá ti di parí oṣù kó wá gbowó lọ́wọ́ mi sógbó. àbí kò kò lè dànù. màá wá sà. nonsense. abẹ́bí ẹ má bínú jáde. oya oya oya oya kábíyèsí ṣàánú mi kò oh, oh, ṣàlẹ̀ rí oh. mọ́ làpín bẹ́ẹ̀ yẹn mọ́ kókó. mo mo check àwọn kankan bẹ́ẹ̀ ni. ṣòro òyìnbó tó máa ń sọ ìbọn kan ló máa ń dùn wọn òṣùwárò òyìnbó èdè elédè mi o kò sédè tó lè dùn tédè Yorùbá wa. bẹ́ẹ̀ni nítorí náà mọ mi mọlá ibẹ máa ń fi àwọn òwe bá mi sọ̀rọ̀ ni hmm. bẹ́ẹ̀ni máa. Ah, mo gbọ́dọ̀ fòwe bá ẹ sọ̀rọ̀ ni ó mọ pé tí mi bá kọ́ ẹ dáadáa nílé ó láwọn òwe kan tó máa pa létí ẹ̀ tó ní mọ̀ tó já sí. ṣé o mọ̀ pé irú nísìn tí n bá sọ fún ẹ pé ọmọ tó yìí ò gbọ̀n tó bá sọ fún ẹ ń ta ó ti mọ̀ túmọ̀ ẹ̀ tó bá ní kó lọ gbàrú dán wá wà ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> orí ẹ pé ọmọ mi mo láìkẹ́ ẹ jàre ọkọ mi ọmọ pé ìbílẹ̀ lèmi iléèwé alábídí lèmi lọ so wọ́n kọ́ wa agbọ́ Yorùbá agbóyìnbó gbogbo ẹ̀ la gbọ́ pọ̀. omi ẹ̀ gbúwe gan-an <laughs> wọ́n ah, là ibẹ̀ yìí máa ń sọ ṣá. o ṣe ọkọ mi dúró náà mo rí i. hello ń blẹ̀blẹ̀ wo ọwọ́ yá ẹ láti pè mí nìyí mo yìí ní kí n kí ẹ pé òkú ìnáwó ọjọ́ ìnáwó yẹn ń ṣe kékeré o ah ọlọ́run àtúbọ̀ máa pèsè fún ẹ o <laughs> ara rẹ lẹ́ máa fi lù <laughs> ẹ́ police station kẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ta ni ìyẹn le o èmi tiẹ̀ ní kí n kí ẹ pé kó má bínú pé mi ò pè ẹ́ ni ok kò burú mo ti máa wá. kábíyèsí ṣàánú mi níbo ni wọ́n sábà yẹ̀ lọ́jọ́ ìṣòro. ẹ má jẹ́ ká mú nǹkan mọ́kàn bẹ́jọ́ ìbá sì jẹ́ ìlú tí wọ́n kẹ́ sí. ìkọ́ nǹkan tí wúmà yìí ṣe mo fẹ́ kán mọ̀ kó wrong màá dẹ̀ mí sọ̀pẹ́ mi sunlé lálẹ́ yìí. kí ló dé. ẹ̀ ń ṣe pàtí nínú estate kẹtù máa wọ́n tún gbé wá láìsí stadium and again DPO àwọn church àti mosque yẹn náà mo máa sún wọn sí court because àwọn náà máa ń disturb mi. ẹ jọ DPO mi ti rẹ̀ rí lèmọ̀ pé mo ṣe náà lọ títí nǹkan tó dẹ̀ ní mo ṣe àwọn pé kíní ẹ ṣáàjọ nítorí ọlọ́run bá mi bẹ̀rù ìtọ́ ní mi ní sunlé yìí sí i láì pààyàn. ìgbà míì kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ bí mo ṣe pé n tó yẹ lásìkò òun ìgbà tí wọ́n ti kọ́kọ́ wá bá yín fúnra lára wọn pé ẹ reduce ariwo olórin tó ń pariwo nínú estate ó yẹ kẹ́yìn náà ti kọ́ṣọ̀nù lórí yín nítorí pé gbogbo èèyàn kan ló lè gbà ẹ̀ ń disturb peace ẹlòmíì nítorí tara ti rìn tó bá jẹ́ pé ẹni tó ní àrùn kan àbí kejì lára ń sìn tí ariwo ò tọ́ sí ẹ mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tó bá gbabẹ̀ kú ọrùn yín ló wà wọ́n tún wá sọ fún yín nìyẹn ẹ̀yin náà tún wá ṣe bígbà tí ẹ gbọ́rọ̀ yẹn ẹkàn ẹkàn fún wọn gún lágídí ẹ tún kọ̀ntínú ẹ̀ ń jó lọ so now ẹ̀ ń jó lọ sìn ijó tẹfẹ́ jó sìn tó bá jẹ́ pé a fẹ́ ṣe bó ṣe yẹ kó rí tán ní òkè kí wọ́n lọ kí wọ́n pa àbí ká ṣáàjì ń sí kọ́ ṣé ṣé ṣé yẹn ra. ṣé lórí pa ṣe ẹ ṣáà bá mi dè mọ́. and again àwọn church àti mosque tó ń disturb mi mo fẹ́ ṣáàjì àwọn náà sí kóòtù. ó sì bá la ẹ̀yin gbogbo tí ẹ bá ti fẹ́. ibẹ̀ náà la máa bẹ̀. mọ́nì sẹ́ ẹ ní fisítà o o ẹni tí ẹni kọ́ máa ṣẹ̀rí ẹ̀yin ò kàn fẹ́ kí ẹ ṣe níwádìí wa torí pé ẹ̀yìn kí n tilé ẹjọ́ bọ̀ ó tún wá sí ọ̀rẹ́ ẹ̀ ṣe wà bá mi. ó bẹ́ẹ̀ bí mo ṣe kù lẹ́yìn mi ìmọ̀ nǹkan tí mo ṣe lórí pé mo ṣe patí mi ṣe patí lọ́ní mi ṣáàbá mi máa bẹ̀rù. a máa ṣàtúnwò ẹ má bínú ẹjọ torí Ọlọ́run. DPO mi ò fẹ́ kí mo máa ṣe lálẹ́ ìṣòro ah, ẹni sòrò ẹni sòrò síbi. Ah. Akin mo mọ rí. Madam, court of correction gbèmí lórúkọ mi. DPO mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ níbi iṣẹ́. Ah. ẹni kẹ́ má bínú pèmí lórúkọ yìí. bóyá iná ti ń dà pọ̀. irọ́ o kí ilé ṣí bọ̀bọ̀ ìkànsẹ̀. ṣé kò ń ṣe bóyá fẹ́ lo style nítorí pé. irọ́ ilẹ̀kẹ́ òye ẹ̀yẹ ló tún wà lọ́wọ́ ẹ̀yẹ mo mọ̀ sẹ̀. Ah. so gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ madam um, ọgbọ́n náà la madam àdè máa ní láti plead fún ọ náà kò yẹ kó le tó ọ̀rọ̀ court in as much as

àtúbọ̀tán kò sóhun tá a ṣe tá kò ní jèrè ẹ̀ èrè ohun tá a ṣe gbogbo ẹ̀ là ó gbà ó pẹ́ bóyá. ní five. mi ò bí a máa rí bẹ́ẹ̀ ni. a kò lè sí bẹ́ẹ̀ ah ah wàhálà ẹ̀ ti pọ̀ jù ní kò lè sí bẹ́ẹ̀ property mi làwọn nǹkan tó wà ń bí báyìí ah. tí gbèsè bá yín kíkẹ́ ẹ bá mi kí bá mi bá mi dè. mi ṣe nǹkan lélẹ̀. kí tó nìyẹn. mi dọ́kúmẹ̀ntì àwọn dábìlì rẹ̀. ṣé orúkọ ẹ ló wà bẹ́ẹ̀ ni fílẹ̀ ṣe bí. nǹkan tí ṣe takuntakun ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ hmm. ṣe rí ọlọ́run bá mi fọrún kẹ́bọ̀dá mi. kò burú àgbà fọlọ́hún ṣe rí ìwé tó wà lọ́wọ́ yín ṣàdédé ni bọ̀dá mi wá ń jọ náà náà gbéwé yẹn náà ni ìwé ilé sí àwọn ṣe nìyẹn kẹ́mi tọ́jú original copy sọ́wọ́ àwọn amú the other copy dání sọ́wọ́ in case tí àwọn wọléwọlé àwọn tó àwọn town planning bá wá káwọn lè rí nǹkan tẹ́ndà mo ní mo ti gbọ́ kò bí ijọ́ mélòó kan lẹ́yìn ìgbà tí bọ́dà mi ti kú èmi àtọmọ ìwà ń dáwàdà ló bá ní òun wáwé kùn bó ṣe lọ gbé bọ́ọ̀sì ibi tí máa ń kó àwọn dọ́kúmẹ́ǹtì mi sí sí nìyẹn mo ṣe gbé báàgì dọ́kúmẹ́ǹtì wa mo ti ẹ̀yìn sọ fún mi ní o ò lè rí bẹ́ẹ̀ certificate mi and every other document of my school ló wà bẹ́ẹ̀ ó ní kóun máa wà bá dẹ̀ ń wòran ṣàdédé ló mú eléyìí jáde ní ibi zip ẹ̀ ló ní kí n wo orúkọ dáàdì òun wà bẹ́ẹ̀ ah! mo bá gbà lọ́wọ́ ẹ̀ mo bá mo bá ní ah mo rántí pé njọ́ kan bọ̀dá mi gbé ìwé ìfún mi pé kí n tọ́jú ẹ̀ mo tẹ̀ ti gbàgbé pé ó wà lọ́wọ́ mi rárá rárá ilé tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí bàbá ọmọ yìí ló ṣaláìsí òun lẹ̀gbọ́n tèmi tán bí mi lé ọmọ yìí ló ní ìwé ilé torí tí bàbá èèyàn bá kú òun ṣáà ló dẹ̀ máa gba nǹkan bàbá ẹ̀ èmi ò tiẹ̀ wá mọ̀ pé ilé ìyá blessing tí mo lọ ṣe mọ òkú ọ̀run tí ò sùn lọ́rùn tí ò fẹ́ kí ìyá àjọ mọ́ òun estate ìyá blessing tí mo ti lọ ṣe pati èmi ò mọ̀ pé bẹ̀rẹ̀ gbọ́n mi kọ́lé yẹn sí torí ẹ̀ǹkan péré ni mo ti débẹ̀ gbẹ̀yìn tán bá ti ṣiṣẹ́ lọ tán bá ti lọ inspect tán bá wá wọ́n á jẹun lọ́dọ̀ mi wọ́n á padà máa lọ meanwhile boy olórí burúkú tí mo pè lákin tó lóun ń ṣakin tó lóun dùgbẹ̀mí mo tó porúkọ rẹ̀ tó lóun gbèmí ngbà tán mú wá sọ́dọ̀ mi pé òun ló máa máa bá wọn dúró táwọn ẹnjìníà mo rí súra ẹ̀ mo rákọsẹ̀ jáyé ẹ̀ mo sọ fún wọn mo ní olórí burúkú ọmọ olè lọmọ yìí o wọ́n ní ọmọ dáadáa ni kò lè dá wọn kò lè ṣe mo ni mo ti gbọ́ nígbà tó tún yá mo tún tajú kọ́ rọ́wọ́ ẹ̀ mo rí i pé ó wọlé kẹrẹpẹtẹ mo ní à ṣó lóye ní ní wọrí bọ̀dá mi ní kí n má wọrí gbogbo yẹn làwọn ti ń ta fíwẹ̀ mi sọ̀rọ̀ ọlọ́run tó máa bá mi fìyà jẹ ẹ́ kú tó kú ọ̀run pàápàá tó máa ran ọlọ́run tó máa padà lọ bá bọ̀dá mi lọ́rùn olóní kó gbéyà blessing wà bí kán bẹ̀ kó má gbẹ̀bẹ̀ màá wá fẹ́ kẹ́ ṣe mí lóore o ẹ bèrè pé oore lẹ máa ṣe mí sà mo fẹ́ kí wọ́n dá ẹjọ́ ìpànìyàn fún kán dẹ̀ yẹgi fún títí ẹ̀mí máa fi bọ́ lẹ́nu ẹ̀ kó kọ́kọ́ lọ sẹ́wọ̀n o kó ṣiṣẹ́ àṣekára kán ṣẹ̀ṣẹ̀ wá yẹgi fún kẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ n tí mo fẹ́ nìyẹn sà àbí àbí báwo. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. question kan ni mo fẹ́ bèrè lọ́wọ́ yín. yes sir. ṣé lóòótọ́ ní ibi mi tẹ̀ ń sọ̀rọ̀ yìí ló ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n mi àbí. bẹ́ẹ̀ ni sà ṣé bí ọkùnrin tẹ̀ ń wo yìí kódà ìgbà dáàdì mi ṣì wà láàyè kó wọ́n tẹ̀lé dáàdì mi wá sílé wa ṣáìdé la kò rí pígbà dáàdì mi kú àárín wọn mọ́ ṣéde rí property bobsi yìí àmọ́ ibi tó wà wọn kò gbèmí nìkan náà ló mọ̀ bẹ́ẹ̀. bí um, document tí èmi wò níwájú mi uh, ó jẹ́ kí n fẹ́ fi gbogbo ara bèlè uh, pé that same estate tí ọ̀gbẹ́ni gbèmí ti wá lord complain òun náà ni gbogbo dọ́kúmẹ́ǹtì ìbọn bá but uh, all the best ẹ̀yin máa lọ àwa máa ṣiṣẹ́ wa fi ṣiṣẹ́. Hmm? ẹ bá jẹ́ kí ìyá ìjẹ́ gbígbó mo ṣetán láti yọ̀nà gbogbo ìsàlẹ̀ fún yín fún yín nísàlẹ̀ fúláàtì ọmọ mi àbí hmm, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi rí bí àwọn ọ̀fíìsà kan tẹ́mi bá ṣiṣẹ́ mi bí iṣẹ́ um, àwọn ìjọba reward mi náà yẹ torí pé nǹkan tí mo pledge ni pé to serve and protect kẹtọ no no no no ẹ máa lọ no no no no no ọlọ́run má jẹ́ ká níbi tí mo bá ṣe ìjọba dé kọ́ńsìn ẹ̀ ló kọ́ ó wẹ́kọ̀ mi wẹ́kọ̀ owó bá ṣe jẹ́ àbá tuntun. bí ti bá bàjẹ́ sáà tó ti lọ dáadáa ẹ nítorí kí ẹ ṣe ẹ ṣe máa ń bẹ̀ mí lẹ́bi ẹ̀yà ẹ̀bi orí ìwòlẹ̀ fẹ́ máa bẹ̀ mí nìyẹn òun tẹ sọ fún mi pé báyìí ló fẹ́ ẹni rárá ẹni ẹ̀gà ẹ fẹ́ balẹ̀ máa àbúrò mi tẹ́lẹ̀ ẹ fẹ́ kí lè bàjẹ́ máa lórí ni ah kí ni mo ṣe yí báyìí ná. o ṣe tẹ́lẹ̀ tí mo ń bá a sọ kòkò ní. ọ̀rọ̀ òun lè ti yín ni mo fún bẹ̀rẹ̀. ẹ má bẹ̀rẹ̀ o ọkùnrin bàjẹ́ lọ fàáṣà yìí pàpà. ní bíbá làwọn abẹ ilẹ̀ nínú ẹgbẹ́ tó ṣe. ẹ mọ̀ jẹ́ wà mọ̀ jẹ́ wà gẹ́gẹ́. bẹ́ẹ̀ bí náà wà ẹ má bẹ̀rẹ̀ lọ àdìgbà dá. olóòtú mi mọ̀nà kí ọdún kí pítà àdìgbà dá. bàbá bàbá bàbá ẹ má dara yín láàmú kílẹ̀ tún bá àwọn eléyìí sọ. Ah. ẹ jẹ́ wọ́ ohun six months. Ah. mo ti pọlọ́pàá wọn máa wá rẹ̀ sí í sí imagine. mo ti pọlọ́pàá. mo ti pọlọ́pàá. ó dà bá wọn. wọ́n máa kó wọn lọ kí ló dé ayé yín làwọn. what rubbish ẹ sì parí ẹ má burú lórí. wọ́n ní wọ́n kúrọ̀ fún mi. báwo rẹ́ǹtì lè rí ni. àbí. wà á lókun sàlá. ẹ pẹ̀lẹ́ ẹ lálejò. ọlọ́pàdé sọ́ọ̀sùn. ẹ lálejò. ẹ wá o ti tẹ rédíò sáwọn ọlọ́pàá tẹ́lẹ̀ ni. wọ́n bóyá wọ́n ti lé wọ̀ ni. excuse me. Ah, uh, Mr. Agbimi, you are under arrest. Ṣé! excuse me ah. are you not Mr. Gbemi Akorede you are under arrest please. kí ni kí ni mo ṣe. kí wọ́n ṣe wọ́n ẹ wo ẹ wo ẹ wo wọ́n lè ráyè ọ̀gá ni. excuse me ẹ fẹ́ mọ tẹ̀ ṣe àbí when you get to the station ẹ máa. ẹ má rọ fún ọ̀gá tèmi ni táwọn lè ń wá ni èmi ló fẹ́ mú. wait èmi bọ̀. ẹ fẹ́ understand ọ̀rọ̀ yìí wẹ́n mú o ẹ wò ẹ wò ṣe é àwọn tá a pè ní. kí ni mo ṣe. bàbá bàbá o ti mú mi lé. ẹ tẹ̀lé wọn. a wà bá. ẹ wò ẹ wò. madam mú wọn lọ jẹ kó tẹ̀lé wọn a wà bá wọn. ẹ wo ẹ ọmọ tó jẹun ẹ̀dá. ẹ tún tẹ̀yà ọmọ ẹ̀dá náà. ẹ wá rà ẹ wá rà ẹ gbà pàdé wọn. kóhun ta òrò má bàa bàyí ta ń ro jẹ́ torí bàbá sunkún yẹ ká mọ̀ ríran o ọ̀run yàbọ̀ pé ìṣòro ẹnìkan o kágun kangun kangun ibìkan ló máa kọ́gun sí i. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies. To unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefits of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Bros rival and I'm Labour Party candidate for Governor of Lagos State.